gbogbo ayé jẹ́ lọ tán ni gbogbo ayé gbé Jésù gẹ́ áńgẹ́lì ọ̀hún ẹ wọ́ lẹ́fọ́n ẹ mú adé ọba rẹ wá then cross post. cross pose amen let me share i don't want to cross post. ṣé lọ́ba àwọn ọba gbogbo ayé gbé jésù gẹ́ ìtọ́nà áńgẹ̀lì o ẹ wo lẹ́kùn bàbá ẹnu ọdẹ ọba rẹ wá ẹ ṣe ìjọba àwọn ọmọọba gbogbo ayé gbé jésù gẹ́ yọ sí ẹ̀ orí ọtún sọ́sọ́sọ́lá. gbogbo ayé gbé jésù gẹ́ áńgẹ́lì ẹ wo lẹ́fún Fulbright tẹ̀lẹ́sẹ̀ náà ní kámẹ́ ìṣòro à ẹ mú adé ọba rẹ wá let me clean ẹ ṣe lọ́ba nínú ọ̀run gbogbo ayé gbèjé ṣúgá áńgẹ́lì o ẹ wo lẹ́fún baba. o ẹ mú adé ọba rẹ wá ẹ ṣe nínú ọ̀run ẹ ṣe lọ́ba ẹ̀yin mímọ́ ẹ̀yin áńgẹ́lì mímọ́ tọrùn ẹ fi ẹni tó gbá yín lánàá ẹ ṣe lọ́ba Excuse me. I'm going to clean the camera. Hold on for a second. Hold on for a second. Yes, a little bit bright. What's the time now? Five minutes to five. five minutes to five five minutes to five thank you lord gbogbo ayé gbé jésù ga áńgẹ́lì o ẹ wo lẹ́fún bàbá o ẹ mú adé ọba rẹwà ẹ ṣe lọ́ba àwọn ọba ẹ ṣe lọ́ba ẹ̀yin mímọ́ ẹ̀yin agẹ̀lì mímọ́ ọ̀tọ́run o ẹ kí ẹni ìtùgbà yín lá ẹ ṣe lọ́ba àwọn ọba kábíyèsí o kábíyèsí Elédùmarè ọba tó tó ọba tó tó fún ọba tó tóbi lọ́ba ọba tó tóbi jùlọ àìkí ọba tí a tún rí hmm. àìdíbàjẹ́ ọba tá a kì tó kábíyèsí ọba tó tẹrẹrẹ kárí ayé kábíyèsí elédùnmarè elétí gbòrògbòdò lẹ́yìn ijó àánú ọba tí ara rẹ̀ kún fún etí ọba tí ara rẹ̀ kún fún agbára ọba tí ó kún fún ògo ọlá tó wọ ọlá láṣọ ògo tó ń gbénu ògo ìmọ́lẹ̀ tó ń gbénu ìmọ́lẹ̀ <laughs> kábíyèsí o ọba tó rínú tó ròde ọba tó mọ gbogbo ènìyàn tẹ́nikẹ́ni ò mọ̀ ọba tó rí gbogbo ènìyàn tẹ́nikẹ́ni kò rí hmm. ìjìnlẹ̀ ìmúlẹ̀ agbára ọláńlá ọba tó ju gbogbo ọba ayé lọ ọba tí ọba ayé kọ̀ọ̀kan ò lè rí fíè tó bá rí fíè yóò dẹran kù yóò ṣìwà wù yóò gbà wà lọ́wọ́ ẹ̀ á ṣe bó ṣe wù ọba tó bá ń tìjẹ́ aláṣejù bọ́nú òkun pa bó jẹ́nu omi gbóná ni bẹ́ẹ̀ ni mo hmm, máa ń tì ó lè ti bọnú epo gbóná ọba tó ṣe ohun tó kù kẹ tẹnikẹ́ni ò lè kórè Ọlọ́run tó ṣe pàdé tó pé pàdé náà tó tún ṣe pàdé fúnra rẹ̀ tí ò sẹ́ni tó bí pé ó ṣe ṣe yìí kábíyèsí o Ẹlẹ́dùmarè Fọláṣadé Bọ́lá ọmọ rẹ̀ kí ọ mojúbà rẹ̀ lónìí o ọba mi ẹríkà bàbá ah ẹ ṣé ọlọ́run ò wá fara wọn níbí ju ti àtẹ̀yìnwá lọ lórí pílàfọ́ọ̀mù yìí lónìí Olúwa jẹ́wọ́ ara rẹ ọlọ́run má jẹ́ atẹ́ bàbá má jẹ́ atí ọlọ́run gbàkóso ayé wa <laughs> olùgbàlà jẹ́wọ́ ara rẹ lónìí o tábánikà máa porúkọ rẹ lọ orúkọ rẹ pọ̀ olórúkọ rẹ pẹtẹ oríṣiríṣi láti pè ní orúkọ rẹ bẹ́ẹ̀ ni kò tán síbẹ̀síbẹ̀ ajáde má tán lé ọwọ́ kẹ̀mbẹ̀ lọ sójú ogun òwò gbada rogun ajàmájẹ̀bi ọba tó ń gbé nígbà tí ẹnikẹ́ni ole lè rẹ̀ ọba to pa tẹ́nìkan ole lè ọba tó jí tẹ́nìkan kò lè pa ọlọ́run to ma ń gbọ́ àdúrà ọlọ́run tí ò jẹ́ ti àwọn ọmọ rẹ̀ ọba to gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju orúkọ rẹ̀ lọ. <laughs> wonderful God tó ní gbogbo agbára tó sì wà ń bó sí ẹ̀ kò ló bí agbára rẹ̀ ṣe tó lórí àwa àti lórí ènìyàn bó bá lo bí agbára rẹ̀ ṣe tó kò sẹ́ni tó lè dúró ó ní ta bá ń sàmẹ̀ta ló lè dúró kò sí bẹ́ẹ̀ ni ọlọ́run àánú mi ó ṣé o ìwọ làánú orí mi ìwọ làánú ayé mi ìwọ lókun àti agbára mi ìwọ nìmọ́lẹ̀ mi ìwọ ló gbogbo tí mo gbójúlé tí mo gbẹ́kẹ̀lé ìwọ ni mò ń pè lọ́sàn-án àti lóru ìwọ ló sì wà pẹ̀lú mi ìwọ ni dádì ọpẹ́lọpẹ́ rẹ̀ dádì mi I can't thank you enough if I have thousand tongues this morning it's not enough to praise your name you are too wonderful to me ṣé lórí ọmọ ni mo fẹ́ sọ ni lórí ẹbí àti ara lórí gbogbo àwọn olólùfẹ́ mi níbi tí mo ti bára mi lónìí yéé kéèké ṣe ń tayá bàbà níbi tí mo ti bára mi lónìí where I find myself today. Lord, it's by your grace, it's not by my power. Bó ṣe ti ọ̀tá wa ni, búburú ni wọ́n rò, ẹ̀yin Ọlọ́run, ẹ sì ti sọ dire fún wa, ẹ ṣe gan ni, olówó orí wa. Wọ́n ní wọ́n lé wa títí tí ò fèrè wá, ṣùgbọ́n Ọlọ́run ẹ kò jẹ́ kó rẹ̀ wá, torí ẹ̀yin lè ń bá wa ṣá eré wa, a ò kóge mẹ́sẹ̀ ní ìta wọn tó wà. Mi ò sọ pé mo bẹ́ẹ̀ ni àkàngi mẹ́sẹ̀ láti rìn lọ síbi tí kò dára ẹ̀yin nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin oríṣiríṣi nǹkan ni wọ́n ti fi lọ àwọn ènìyàn náà ti fi lọ wá ṣùgbọ́n adúgbò torí pé fúnra yín lẹ fi àyè gbára yín láyé wa kì í ṣe pàbí agbára mi agbára mi kọ́ agbára ọlọ́run ni agbára mi kọ́ agbára ọlọ́run ni o wíwà láyé mi lónìí o agbára mi kọ́ pé mo ń pè yín pé ń pè mí mami ẹ mo ń pè yín ẹ ń dá mi lóhùn kì í mi àánú lẹ ṣe fún mi dáàdì mi ṣe o mo dúpẹ́ pé ẹ̀dà bí ènìyàn ẹ kì í pin bí ènìyàn tó bá jẹ́ pé máa ń jẹ jẹ́ ènìyàn tẹ́ máa ń pin bí ènìyàn báwọn èèyàn ṣe lè pin ni pin yẹn torture you and they call it test for you dáàdì ẹ mà ṣe o ọlọ́run alágbára ẹ ṣe ọlọ́run ẹ ṣé lórí àwọn ọmọ tẹ fún mi lórí gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé lórí àwọn ọ̀tá pàápàá ẹ ṣé gan ni wọ́n ṣagbára àwọn náà gbìyànjú ṣùgbọ́n ẹ jẹ́ kó ìpinnu wọn kó ṣe lé wa lórí wọ́n ṣagbára wọn ní tòótọ́ ṣùgbọ́n ẹ jẹ́ kó mọ̀ fò pàbó náà ló já sí mo dúpẹ́ fún yín <laughs> ògo nínú ògo ìmùlẹ̀ nínú ìmùlẹ̀ agbára nínú agbára ọlá ńlá tó ju ọlọ́lá ayé lọ àwa nínú ọlọ́lá kò sí. Si àwa nínú olówó bẹ́ẹ̀ ni kò sí àwa nínú àwọn tó ń lo agbára nínú ayé kò sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwa nínú àwọn olówó ayé is not being written his name is not written yéè kábíyèsí o ọba tó fi ara rẹ̀ pamọ́ fún gbogbo ènìyàn tó sì ń wo gbogbo ènìyàn kábíyèsí Elédùmarè mo dúpẹ́ o ẹ ṣé gan ni ẹ kú ìtẹ́jú wa dáàdi ẹ ṣé olúwa ẹ ṣé ọjọ́ Wednesday lónìí gbogbo ẹ̀ ló kún fún ire ló sì tó kún fún ibi ọlọ́run gbàkóso eré òní là fún ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ kárìrì Olúwa dáríjì wa aláàánú ṣàánú fún wa Ọlọ́run gbọ́ tiwa dá wa lóhùn afẹ́ kànkùn Olúwa ṣí afẹ́ wá kiri bàbá jẹ́ arígbà afẹ́ bèrè Olúwa fi fún wa ẹlẹ́ni tó bá bèrè lẹ́wọ́ fi fún ẹni tó bá kọ̀kùn lẹ́wọ́ sì fún gbogbo rere tá bá bèrè lónìí dá wa láre dá wa lóhùn gbọ́ tiwa lẹ́tà ayọ̀ Olúwa àgbà Olúwa ohun tuntun Olúwa ohun tuntun kó fara wọn lẹ́sẹ̀kẹsẹ̀ bàbá mi àtọlọ́run mi àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé àti èmi àti wọn ẹ̀fọn ayé kò ní jẹ wá virus ẹ̀fọn ayé kò ní jẹ wá kò ní jẹ àwọn ọmọ mi kò ní jẹ àwọn ọmọ mi kò ní jẹ àwọn olólùfẹ́ mi kò ní jà wá kò ní jẹ wá o kò ní jẹ wá o kò ní jẹ wá o gbogbo àwọn fáírọ́ọ̀sì kò ní jẹ wá o kò ní jẹ wá o kò ní jẹ wá o olúwa jọ̀ọ́ má jò jẹ wá o gbàgbára gbàgbára wọ̀ wá alágbára gbàgbára wọ̀ wá gbé sínú wa agbára tó ń ṣèfẹ́ rẹ olúwa fàyè gbára rẹ tábánikà fàyè gbà we can do to our strength we can do to our limit but you lord afẹ́kẹ́ fàyè gbára yín nínú ayé wa fàyè gbára rẹ o lónìí gangan fàyè gbára rẹ o láti sìn lọ fàyè gbára rẹ o lórílẹ̀‐èdè wa láyìíká wa láyé ọmọ wa láyé ẹbí láyé ara ní gbogbo ọ̀nà fàyè gbára rẹ fàyè gbára rẹ fàyè gbára rẹ fàyè gbára rẹ fàyè gbára rẹ fàyè gbára rẹ fàyè gbára rẹ fàyè gbára rẹ fàyè gbára rẹ fàyè gbára rẹ láyé mi fàyè gbára rẹ láyé ọmọ fàyè gbára rẹ láyé ọkọ wa fàyè gbára rẹ láyé ọ̀rẹ́ wa fàyè gbára rẹ láyé ẹbí wa fàyè gbára rẹ lórílẹ̀-èdè wa fàyè gbára rẹ nínú àwọn olórí wa fàyè gbára rẹ olúwa fi àyè gbára rẹ bẹ́ẹ̀ lórí kò yí padà àwọn ìka ènìyàn tó máa ń pera wọn ní olódodo the pretended spirits <laughs> the camellia spirits. Oh Lord, expose them. The evil ones, Lord, expose them. Lord, expose them and slay them. Expose them and slay them. Expose them and slay them. The wicked one in the, in the streets of our nation, in the streets of our surrounding, in our home that have not yet repented. Father, Lord, expose them, destroy them, expose them, destroy them, expose them, destroy them. <laughs> oh Lord, take total control yàrá rẹ lógo bí orí tí wọ́n fi bẹ̀rẹ̀ jẹ́ kí gbogbo ayé kó mọ̀ pé wọ́n lolúwa lọ wọ́n mọ̀ bẹ́ẹ̀ ni àwọn èèyàn mọ̀ ṣùgbọ́n àwọn tí ò tí ì gbà fún ọ jẹ́ kàn gbà fún ìyanu kó ṣẹlẹ̀ lónìí ju tàtẹ̀yìnwá lọ gbọ́ alágbára gbọ́ ọlọ́run tó dá ayé àti ọ̀run bẹ́ẹ̀ lórí kò ní í padà ẹnu mi ò ó yá gbọ́rọ̀ olúwa àṣẹ ńlá láti inú ọ̀rọ̀ ọlọ́run wọnú ẹnu mi ẹnu mi lónìí olúwa yà sí mímọ́ I dip my mouth into the power and authority of God. Whatever we bound today shall be bound. Whatever we lose shall be loose. But me, together with all my people, all our well-wishers all over the world, the ones that are here, those who are not here, we shall not be bound because the, the Lord has set us free. we shall not be bound. We shall not be bound. We shall not be bound. We shall not be bound. We shall not be bound. We shall not be bound. We shall not be bound. We shall not be bound. We shall not be bound. We shall not be bound. We shall not be bound. We shall not be bound. So shall it be. Thank you, Daddy. You answer prayer. Interpret your word to me, to your people, to everybody. We shall be blessed by your word. Today, we shall receive by the prayer we are going to render before you. Our petition will not be cancelled. Our request will not be denied. The door of glory will not be shut against us. In the name of Jesus, we shall be favored. The Lord will have mercy upon us. We shall be fruitful. We shall multiply. In the name of Jesus, the Lord Almighty Water our land in the name of Jesus. Water our bless our business. Water our home, our children in the name of Jesus. The children, they're going back to school. I pray, Lord, for protection. Oh, Lord, guide them. Oh, Lord, be with them. Be with us all in the mighty name of Jesus. Those canker, devourer, the eaters of flesh, drink out of, drink out of blood of people, you shall not eat our children flesh You will not drink our children's blood. In the name of Jesus, our blood shall not be drink, shall not, shall not be granted. Hmm. no straw, hmm. no demon, no evil shall drink our blood. Together with our family, our children, our well wishers all over the world. He shall be well with us. In the name of Jesus. Orúkọ tí àwọn ẹlẹ́gàn tó bá fi pè wá, orúkọ yẹn ni wọ́n máa jẹ́. Àwa kọ̀ láti jẹ́ orúkọ ẹ̀gàn a ti sọ fún wa pé a kì yóò pè wá ní ẹ̀gàn mọ́ bí kò ṣe orúkọ tuntun orúkọ rere <laughs> tí ṣe síbà ayọ̀ ìbùkún ògo ìtẹ̀síwájú bẹ́ẹ̀ ni ìrọ̀rùn ayọ̀ ńlá bẹ́ẹ̀ ni ọgbọ́n ìmọ̀ àti òye <laughs> agbára ohun tí a ó máa pè wá praise láti òní lọ ẹ̀gàn ni kò ń ṣe tiwa mọ́ ẹni bá fi lọ̀ wá yóò dẹni ẹ̀gàn yóò dẹni yẹ̀yẹ́ yóò dẹni ẹ̀sìn ibi ni tọ̀tá ò kò ní jẹ́ tiwa ayọ̀ ní tiwa ní gbogbo ìgbà oníkà túyúká òun ti ṣẹ́gun ayé aṣẹ́gun ayé o èmi bọ́lá fọláṣadé bẹ́ẹ̀ ni mo ṣẹ́gun ayé àti ọmọ mi àtàwọn olólùfẹ́ mi gbogbo àwọn ènìyàn tó fẹ́ wá káàkiri àgbáyé ẹ ó ṣẹ́gun ayé bẹ́ẹ̀ lórí kò ní padà interpret your word to us today in a new dimension so shall it be in Jesus powerful name we pray amen you are welcome to this platform so Bola Folashade is my name today is Wednesday and exactly um, we started 15, uh, 30 minutes ago because I think we start now maybe 15 minutes ago. I've been like 10 minutes on the prayer. Sorry for like that. So you can prayer is going to be on this on this platform. So the other side anytime I want to do blogging, then I will spread it like I cross post to the other side, to other my, of my platform. So now, there is different. There is different between. There is different between tests and torture. Do you understand? And today we're talking about perilous. Okay? There's is difference between touch, torture, and test. Okay? A lot of people, and what can you, these days, and what is perilous? Perilous time, we're talking about perilous time. A lot of people now say, Ati ah, mo nípa perilous, you are in the perilous time already. It's not everybody that is in perilous time now. Yes. This perilous time has been a existence for long. You understand me? And the word of God remain forever. And in this generation now, a lot of perilous. And also, when this generation is going to be no more, there's going to be another perilous. Perilous, that's the word of God. They are also going to remain forever. But today, we're talking about perilous. What is perilous? Perilous is things that um, what happened during the perilous time Let's go there first. Number one, before we continue, we are going to pray and then we're going to do what? I'm going to raise prayer points and I want to tell you that perilio, I mean, torture, that that's the title of the message, I mean, of today. You see the tortures, when somebody is torturing you, I mean, when people test you, I said there's difference between torture and test. When people tested you, when they are testing you, okay, anybody that tests you has to be has to give you also has a surprise for you. Anybody that tests you also has a surprise for you. But anybody that tested you and have no surprise for you, he tortures you. When God, so when God tests people, He has a surprise for them. When the loved ones, people who love you, when they test you, maybe you can be trustworthy, they have a surprise for you. They do what? They have a surprise for you when the loved one. Tolu, Tolu, please share for the Auto Okay, and to parrot. Okay? So, if anybody tortured you, if any, anybody torturing you, they are working, they are the people, they are the agent, agent, agent, the agent, you know, working for the perilous spirits. The people torturing people, they are working for perilous time. Okay? and what happened in the time of perilous, we are going to read. All right? And then we call prayer points. We then we we round it up. So torture, the people torture you that normal that tortures you, they are your enemy. The people who torture me, they cannot be, they are not friend. The people who tortured you, They cannot be a friend. They can only, torture can only come from the enemy. Tests can come from the loved ones, can come from those people who love you, who actually want to know maybe you are trustworthy. You can be trusted because after that testing, then they give you the surprise they have for you. Do you understand? After you've been tested by people who love you, who actually want to have something to do with you, after testing you, they give you whatever they have for you as a medal, okay, as a as a reward. You understand? So, but the people who tortured you, they will test you. they call it tests. The way people also, because they want to duplicate it, they don't want people actually to, to understand them that they're actually evil. They're now telling people that we are testing her. What do you have for the test? They have nothing after the test. Do you understand? They continue, and those people tortured that we want to design and you want to discover, you want to uh, understand that actually are you under test or you are under torture. Do you see the people who are doing it, who doing the test, who call torture and call it test, they continue again and again, when you leave one, one stage, they never give you reward for what you have done before. They will start another one. They continue like that. Continue like that. They torture you. And that's what they call. And that's that they are working with the spirit of perilous spirit tormentors working through them and to you. And what is perilous now? Perilous is the time that people actually try to end things. Maybe end, if you are feeling all this, what we are going to read today, if all this happened to you, know definitely that a lot of people are after you. They actually want to finish you up. Okay? If you are after if all this we are going to read today, if anybody they are doing it to you, you understand me? Perilous time, they call it you be you, you, you be feeling that this is a perilous time. But I'm telling you, as you are feeling perilous right now, some people are not feeling it. Okay? And what happened after perilous? They want to end that situation. They want to end that person. They want to end. You understand me? Don't forget. And this is what people read most of the time. They misinterpret at, at times. They misinterpret some things at times. Call it that. The world is going to end. That this was going to come to an end one day. No. But don't forget, I'm not blaming you for interpret your interpretation. If the word end, it can you any day you go that you are not longer, I mean, longer living, it end with you. You understand me? It end, then you face whatever that you need to face. If you know. Now let's go to the book of Second Timothy. We are start chapter three. We are starting from verse one. We can read to five to seventeen like that, like that. Okay? So, you are, mo ti ṣàlàyé fún yín pé torture. I'll be speaking Yoruba at times also because a lot of people under here, they are not also, wọn ò gbọ́ èdè tí wọn I know it. So, mo ti ṣàlàyé fún yín pé torture yàtọ̀ sí kìíní so anybody that tests you there is always reward for test so if anybody telling you i'm just testing you and it has, it has nothing good for you it's a torture it's actually this is from the pit of hell it's angel of the devil to torture you and when people torture you know people when you are you stay so much on that stay long, longer that torture the life of that person is possible is cut short so torture terminate people's life and part of perilous time spirit so i'm reading today let's go to our Bible. So, Second Timothy chapter 3, verse 1 to 5. But understand this, that in the last day there will be there will come time of difficulties. They say on the last day. You see, if people are planning your last day, if people want to assassinate you, if people want you to die on time, if people want to cancel whatever you do, If you are feeling this in your business, you are feeling it in your marriage, that actually they want to end that. Whatever, any area you are feeling this, you are seeing all this, attitude we are going to read out, know that they are planning, they, they want to end that situation. If it is good or bad, okay? But most of the time, Perilio work against the good ones, okay? For people who be But people will be like, I mean, people will be lover of self, lover of money, proud, arrogant, abusive, diso disobedient to their parents, ungrateful, you see, ungrateful, unholy, heartless, un heartless, I mean, inappropriate, slender, without self-control, brutal, not loving good, treasure, loving good treasure, I mean, not loving, treachery, rackly, swollen, with consent, lover of pleasure rather than the love of God loving, having the appearance of goodness, but denying its it is power. Avoid such people. You see, they have pretend, even pretends to be good ones. They pretend to be good people. They are not. All right? They are what? They are not. I'm not saying you should be interested and we are not we are I'm not bothered about that okay so lover of all this when people are doing this to you do you know what when you see all this you see a lot of people do you see trouble in this there's a lot of trouble when somebody they just love you because of your money they just want to come around people because of what they can get They just want to make that friend because of every, you know, it's not because of, you know, they love, even having money, you know, being ungrateful, you know, torturing people. You see, all these things here is like when somebody is arrogant, even to you, is torturing you. When somebody oppressed, is torturing you. When somebody is heartless, Is torturing, torturing people. I mean, torture unholy people. They torture people. Inappropriate, slandero. I mean, slanderous. I mean, stand, slan, I mean, slender people. You understand me? Without self-control, without reason, no reason. Okay, without nothing. You know, they just feel like that. It's perilous time. And anybody, if you are being, I mean, you are being attacked with all these things Okay? If you are being attacked with all this thing, mean a lot of people, they want to hurt you at that time. Do you understand? When you help people at, at times and they being ungrateful, they want you to die. Do you understand? They never see it. Do you understand? I'm just telling you today that perilous time, perilous time, it doesn't mean people it's going to end because one a lot of things that will be happening you understand me and they, when that when that is happening then life is going to be ending they are ending this world it's not going to end I'm telling you it's not going to end but it can end for certain products it can end for that certain people it can end for some people okay all right if they wage war against you okay If people have a lot of people around you, they have the attitude, this all this attitude. Look at yourself. Your life is in danger. When people around you, everybody around you, if they have this attitude, do you know what? Your life, everybody around you, they have this attitude. Be ungrateful, unholy, they are heartless, You know, they are lovers of, of money. They are brutal. You know, it shows that you are in a danger time. You are in the midst of danger. Are you getting me? Go and check any any any area that people complaining that it's not safe, it's not this, it's not that, you have multitude of this attitude. This multitude of this attitude, you are going to find it in that area. The multitude of this attitude, you are going to find it in a place that is not safe. A place that is dangerous. A place that people knock, they knock, they complain, they are killed, they are being kidnapped. There are a lot of evil happen there. You see, this attitude will be more. And we have, surely, the percentage of all this attitude are so many in that surrounding. And if with the attitude of people kind of attitude like this is many in a in a in a state even in a I mean in home in relationship in a country that the country prepare if there is nothing to do about it if there is no change if nothing you know at all changing then hand it can hand something it can hand the surrounding it can hand the nation all right So the kind of attitude that we find in the Sodom then and Gomorrah was this kind of attitude. And what happened? He hanged them. So any place you find all this attitude, it has to be in a nation, but it must not be much. And that's why we read yesterday that people, we must make our home, our surrounding, our nation a conducive place, a place that they, you know, when we will now use um, a groom and bride and a groom as a sample that they decorate the place, they make it okay, they, you know, they, is has to be in order. You understand? That's how our nation has to be. But perilous time when you're talking about perilous time, it's time some things planning to end and what you can and what cause perilous and what can cause ending of a nation, ending of a family, ending of, you know, you find these things. You understand? You find all this arrogancy, abusive, disobedience, lover of money, pride, You know? A lot of bad things like that. And they'll be boasting of it. Perilio is dangerous for anybody. If your life, you find yourself in this situation, some people, all the people around them, gbogbo attitude ni They have all these attitudes. You know? But you ní maybe you have twenty people example in your surrounding in your working place you have some people there you work together in your church in your monks, in in whatever anyway even in your home even among maybe in, your relationship all of them just see one baba or the other and they are not ready to read i mean to forsake it you know you are your life is in danger and it's a perilous time. A perilous time is end time. That if you are not now, be careful about them and run or and resist them and rebuke them, then they will hand you. That's it. So all these people with this attitude, they hand nation, they hand family, they hand. they destroy. They are not a good spirit that that build, they always destroy. And that's why I was telling you yesterday that the spirit of the people who are built, who build builders, majority are humble. But destroyers, the caterpillar are destroyer. You can see the horrible face of caterpillar. You see? the body is so dangerous so even when they are not you are not calling them to to demolish your house when they are going if they just touch that house or touch one place by mistake it i mean it collapse because they are not builders they are built to destroy so be careful perilous time is the time when people actually want when a situation, a time, a country, maybe business. If people are behaving like this. Even you have a staff, you have a company, and they are behaving like this. All of them, they have this attitude. They want to end your business. And you have a friend that surrounded your business and whatever you do. With this attitude, they want to end your career. They want to end your business, your progress. So be careful about the perennial spirits perilous time with the perilous spirits. Okay? Be careful about the people, the perilous spirits, so that they will not bring hand to you at the time you do need to be hand. I listen to some people because I am, I mean, iron at times sharper iron. You know what? When I listen to them, some people said, Okay, let me put this to me. I don't want to use anybody as a sample. Um, how, how will you feel if you are working? You are working and you are not being paid. Or you paid, I mean, some people, because they don't want to pay you complete salary or what you qualify for, they now decide to pay to hand that person and give the royalty let me put it royalty or the salary or the benefit of that person to the next of kin let me tell you when you work when you are working are you with me if you like ẹ ti lot of tán o problem <laughs> <coughs> when you when you are working and people are not paying you salary what do you feel will you be happy ó dàbí àwọn ènìyàn tí a cut short ni i want to quickly give you this don't bow your head as a child of god okay don't bow your head to everybody don't submit yourself to many people when you submit yourself to people you don't know the origin, you are in sue, you are in trouble. Like a true child of God, like Aduke Gold, he was always a true child of God, not a true child of God. He died, and a lot of people, I saw somebody also saying, a lot of them, they say many, many things. It's dangerous for you, but in her case, she have no choice because already no guy there. She have a lot of father. There was a time, God forbid, kò ní ṣe mí bẹ́ẹ̀ mọ́ ni wọ́n máa sọ ẹ́ di ọmọ gbogbo pásítọ̀ ayé ìṣòro ni ètò meet lẹ́ni máa cause one problem agba ìsọdọ̀ tí ó dá wọn yẹn wọ́n sọ ẹ́ di ọmọ gbogbo pásítọ̀ tí ò bá tó bá ṣọ́ tó bá tún ṣọ́ra bó jẹ́nu ayé náà ló wà tó ò tí ì jẹ́ tó bá wà nínú ayé tó jẹ́ wípé kò tí ẹ̀ ń ṣe pé ó jẹ́ ọmọ pé ó tiẹ̀ tó ò tí ì jẹ́ Christian bó jẹ́ babaláwo náà ni wọ́n introduce ẹ̀ wọ́n á sọ ẹ̀dùn gbogbo ọmọ babaláwo tí o bá ṣe dọ́dọ̀ ilé á create one problem fún ẹ á dà ẹ̀ sọ́dọ̀ ilé wa ní kó lọ sọ́dọ̀ bíbá tó bá lálóhùn ṣe tì wàá tún kó lọ́dọ̀ yẹn this how they be wọ́n gbogbo ibi tó ń dé náà wọ́n máa ti drop one problem or the other let me tell you when you submit yourself yóò sí nínú ẹgbẹ́ àjẹ́ ó sí nínú ẹgbẹ́ mìrì ó sí nínú ẹgbẹ́ ògbóni ó sí nínú ẹgbẹ́ kẹgbẹ́ kọ̀ọ̀kan ẹgbẹ́ wèrè náà ó wá lọ submit ayé ẹ fún àwọn ẹgbẹ́ ó wá lọ bá ò ẹni tó lọ bá ò fún tó máa kúrò tó máa lọ fi orí ẹ̀ balẹ̀ fún ó wà nínú ẹgbẹ́ ògbóni ó dẹ̀ wà ó dẹ̀ wà nínú ẹgbẹ́ kan ẹgbẹ́ tí àwọn èèyàn yìí dẹ̀ wà ó mọ̀ pé ẹni tó bá ń bá ò fún báyìí ó mọ̀ pé o fẹ́ àná ìsì ẹ̀ ni you don't know ni <laughs> ó nígbà kan tí mi ò tí tí mo jẹ́ ignorance of the vice of the truth mi ò mi ṣe ignorant of the word of God but the truth àwọn truth kan wà that God will reveal to you that time I used to when I see people like this I don't know their everything you cannot know everybody finish o oh. you just admire this you quickly accept them as this and that you place them even those who don't even know you now place them in a role nínú ayé ẹ tó yẹ pé àwọn fúnra ara wọn gan wọn ò fira wọn sípò tí wọn tó fi wọn sí yẹn nínú ayé ara wọn àmì wọn wá wà nínú ẹgbẹ́ kan àbí wọn ti ṣe nǹkan kan tí ò dáa ìmùlẹ̀yẹ will flow to you and let me tell you I want to talk about those people under covenant and you are behaving all of us àjọjọ ń lọ báyìí o ò mọ ẹgbẹ́ anybody wà o ò mọ nǹkan tẹ́nibọ̀dì jẹ tẹ́lẹ̀ ikú and then ìwọ ó jẹ́ ignorant ó kàn sí because wọ́n be close to God o a lot of people tó dẹ̀ wà nínú ẹgbẹ́ yìí gan á máa sọ fún ẹ pé be close to God o because ó mọ nǹkan tójú àwọn rí ẹlòmíì gan á máa sọ fún ẹ pé ah n tóun fẹ́ ṣe má ṣe o because mo gbọ́ story kan rí tí mo sì mi sọ fún mi gbà yín pé ẹ̀gbọ́n wọn kan eh, bàbá tí wọ́n gbé lọ́dọ̀ bàbá wọn tó jẹ́ nígbà yẹn tí Kwara State sì wà tó jẹ́ olórí olóògbé ní Kwara State wọ́n wá ní ìgbà tí popsi mi tí wọ́n mọ̀ tí wọ́n wọ́n ṣàti fẹ́ fẹ́ bàbá tán fẹ́ fẹ́ wọn so ẹ mọ̀ pé wọ́n máa ń mọra wọn wọ́n ti introduce bàbá nítorí kó bá ti lówó báyìí the next thing wọ́n máa sọ pé kó wà nínú ẹgbẹ́ kan so that you protect yourself àwọn ẹgbẹ́ tán ní kó wá protect yẹn tán ní kó wá protect yẹn àwọn ló máa pa ẹ́ tí wọ́n bá ti pa ẹ́ ó máa ní nǹkan tó máa máa mú lẹ̀ so my mummy now said to me what she was telling me the story then that wọ́n máa sọ fún òun pé kóun sọ fún bàbá mi pé kò gbúdọ̀ wọ ẹgbẹ́kẹ́gbẹ́ o pé ẹni tó ẹni tó sọ fún bàbá mi yẹn tó ní kan sọ fún bàbá mi yẹn ẹni yẹn ó jẹ́ olórí wọn ní state kan ní Kwara state nígbà tí Kwara state ṣe ó ti pẹ́ o ẹ̀mọ́ state time tí mò ń sọ yìí ń sìn gbà tí àwọn mi ti wá yẹn níbi seventy years ago ẹ ti understand hmm. so tí wọ́n máa sọ fún àwọn yẹn ló ń sọ fún no i mean táwọn bàbá yẹn ti wà kì í ṣe seventy years àmì ò sọ pé mi seventy years tí àwọn bàbá yẹn tí wọ́n ti wà nígbà yẹn tí wọ́n story tí mò ń sọ ẹ ti understand tí wọ́n mi ti gbọ́ story yẹn so bàbá yẹn náà dá ipò ṣì wà nígbà tí wọ́n wá fẹ́ márì tí bàbá yẹn ń try láti déètì mọ̀mọ́mí mọ́mí wọn ti wá márì bọ́dà ipò bàbá yẹn ṣì wà so bàbá yẹn wá ń sọ fún wọn pé kí ipe ọkọ tó mọ́mí mi fẹ́ fẹ́ o mọ́mí ló sọ fún mi o pé ó fẹ́ wọ́n try láti kavaz ẹ̀ wọ́n ti fẹ́ introduce ẹ̀ o pé now he has to be careful pé kò gbúdọ̀ wọ ẹgbẹ́ yẹn òun dẹ̀ ló lórí ẹgbẹ́ yẹn ní state ibòmíì and he's telling my mommy not to allow his husband to join because they know what they are seeing ojú wọn worry. let me tell you they pay tax they tax them anybody tó bá ti click to bá ti wà nù ẹgbẹ́ ó dàbí kéèyàn wà nù pàdé ni tẹsẹ pé ń ṣe ẹgbẹ́ kan báyìí máa máa ṣe fẹfẹrẹtì láti jáde kẹlẹ máa lọ ṣe pàtíkiri tó bá tó bá jẹ́ pé ẹgbẹ́ lásán tó rọ ẹgbẹ́ ẹgbẹ́ náà ayé náà ni wọ́n máa ní kẹ mówó wá tó máa fẹ́ ṣe ti ṣe kinní kan you be they wọ́n máa tax to mama máa fún yín bó ṣe wà nínú ẹgbẹ́ òkùnkùn nìyẹn tó bá ti wà nínú ẹgbẹ́ kan wọn ẹlòmíì tó bá ti wọlé wọn ni kí ló máa mú wá o ẹlòmíì lè máa fọmọ ọmọ ẹ̀ dájọ́ ẹlòmíì lè máa fi orogún ẹ̀ tó bá jẹ́ pé orogún ló ó lè ní ọmọ orogún nìkan máa fi nìkan máa mú ṣòtìyẹ ẹlòmíì lè sọ pé àwọn ọ̀rẹ́ òun nìkan máa mú yes people are they are people are very dangerous you got to be careful and that's why tó bá ti ẹni tó bá wà nínú ìmùlẹ̀ òkùnkùn tó bá kàn déédéé pè ẹ́ lójijì tó ní pé kó o wá you got to be careful for that person ẹni tó bá wà nínú ìmùlẹ̀ òkùnkùn tó bá lè dọ́ọ̀jì ẹ̀ tó bá lọ in tó fẹ́ ṣe fún ẹ̀yẹn lè bọ́ sí lórí do you understand so àwọn tó wà nínú ìmùlẹ̀ kó wọ́n mọ̀ tó máa sọ pé kò sẹ́ni tó wà nínú ìmùlẹ̀ tí wọn ò ní fún ní tax ẹlòmíì wọ́n To tó bá wà nínú ìmùlẹ̀ tó stage kan wọ́n lè ní ọmọ ẹ̀ ó lè lé ẹlòmíì dẹ̀ máa sọ pé òkè òun ò tiẹ̀ fẹ́ rí kú ọmọ o but ẹ jọ ẹ ṣáà bá òun ṣe báyìí báyìí ẹ jẹ́ bàmí ìmùlẹ̀ ò dáa ìmùlẹ̀ burúkú ṣó ti yẹyìn tá a bá pe ọlọ́run ní abánimúlẹ̀ má dání ìyẹn mi pé lójoojúmọ́ tá a bá sọ pé a gbà fún ọlọ́run tiwa ẹ mọ̀ pé àwọn náà máa ń sọ pé ìmùlẹ̀ nínú ìmùlẹ̀ ọlọ́run wa kò sí nǹkan tá a mú lọ sọ́dọ̀ a rí wọn face to face gan we just calling him and he, ans he answer us Oh, ó dẹ̀ níbà ọlọ́run múlẹ̀ ní tòótọ́ àbí kó bá múlẹ̀ pé ọlọ́run ò mí ò yín ò bọ̀ rí mi ò tẹ́ bá ṣe bá fún mi o tí ò ní tí ò ní ṣe dáadáa fún un tẹ́ bá ti lọ wọnú báìbù dáadáa a lot of àwọn ọmọ tí wọ́n béèrè fún ìmùlẹ̀ tàbí nínú ìmùlẹ̀ bíi Samuel a lot of them they are great because when especially tó bá ti mú ìlérí ẹ̀ṣẹ̀ lórí ìmùlẹ̀ tó bá ti dá kó ṣe mọ̀ lẹ́nu ayé yìí o bó ṣe wà nínú ọlọ́run yẹn tó jẹ́ pé òun rere ni ó ń ṣe fún wa tá a bá ti múlẹ̀ pẹ̀lú rẹ̀ tó sì ti múlẹ̀ pẹ̀lú wa ohun búburú náà ni èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ máa ń ṣe fún àwọn èèyàn tó bá múlẹ̀ pẹ̀lú rẹ̀ òun lè ṣe pé ìgboro wá di pẹ̀rílíọ̀n tà tí gbogbo wọn bá àjàjà tó bá lọ ṣẹ̀ wọ́n wọ́n wá dojú ìjà kọ àwọn tó bá ti rí ìjà wọn rí ló máa lè sọ̀rọ̀ tá à ń sọ yìí we are talking from experience torí bẹ́ẹ̀ mo gbàdúrà fún ara mi àtàwọn olólùfẹ́ mi gbogbo ẹnikẹ́ni tó bá wà nínú ìmùlẹ̀ òkùnkùn láti máa dayé wa láàmú láti máa gbógun tiwa tó ní àwọn ìwà búburú ìwà ewu ìgbà ìkẹyìn láti hẹ́ndà ayé àwọn ènìyàn mo gbàdúrà kí iná ọlọ́run kó jó àwọn ẹ̀dá bẹ́ẹ̀ sọnù kó ba ìmùlẹ̀ ibi jẹ́ lórí ayé wa you see a lot of people ẹlòmíì ogun tí ìyá ẹ̀ ò mọwọ́ tí ò mẹsẹ̀ ẹlòmíì ló wọ ibì kan lọ ló lọ wọ ìmùlẹ̀ kan kí ló fẹ́ máa mú wá bí ọpẹ́ fún wa o torí a sọ pé a fẹ́ máa protect ẹ ah ó lè sọ pé bíi kílẹ̀ fẹ́ ṣé kò máa ra ẹran fún yín ni ṣé kò máa ṣe patí fún yín tó bá tó stage kan òun ò ní mọ̀ torí gbogbo nǹkan títí wọn wọ́n lè sọ bí a ṣe ń sọ yìí ṣùgbọ́n ẹ̀dà ọ̀rọ̀ ni wọ́n máa fi ń sọ òwe ló máa jẹ́ that's why táwọn èèyàn bá gbọ́n tí wọ́n sì ní ẹ̀mí ọlọ́run dáadáa tẹ́lómi bá jẹ́ demonic tó bá wà demonic you won't talk about tí wọ́n bá gbàdúrà tí wọ́n bá sọ fún ẹ pé yóò dára fún wọn ó lè jẹ́ pé kò ní dáa fún ẹ ni wọ́n sọ ṣó ti yé bẹ́yẹn wọ́n lè sọ pé i have a gift for you o come and take this gift the moment you give them they call you tí gift yẹn bá wo orí ẹ tó kàn déédéé gbọ́ pé i'm going now to get a gift gift yẹn kedere another thing ni wọ́n lè fún ẹ ní fóònù kí gbogbo ayé rí i pé wọ́n fún ẹ fóònù wọ́n á dẹ̀ máa pè wọ́n lólórí ẹ̀ at that time yẹn tí ò bá ní wọ́n lè sọ pé wá gbà o gbogbo yẹn lè máa pè wọ́n lólórí ẹ bọ́ wọn ò lè fún ẹ lóore kán má fi nǹkan míì gbà lẹ́sẹ̀ máa rí pé gbogbo wọn tó wà torí bẹ́ẹ̀ you got to be careful ibi tó máa fi orí ẹ sí where you are going to put your head you got to do with your life are you getting me where you are going to put your head got to do with your life anointing flow tó bá submit tí mo kàn ń sọ náà ni pé tó bá submit ayé ẹ tó jẹ́ ọmọ Ọlọ́run tòótọ́ tó bá lọ submit ayé ẹ̀ fún ẹni tí kò ń ṣe ọmọ Ọlọ́run tó torí ẹ̀ èmi ò force èèyàn pé mi ò sọ pé mi ò force èèyàn pé come and listen to what i'm saying mi ò sọ wípé mo force èèyàn láti ṣe nǹkan tó bá mi i don't force people and even gan ẹni tí mo lè gbé ọwọ́ mi lé lórí kò ju ọmọ mi àti bóyá mo ní èèyàn kan mi ò mi ò i can't even touch people's head I can pray for you, but I can only because I trust myself and I, my daughter, my children are for me. I can lay my hands on my children. I don't just lay my hand on anybody. Okay? I don't just lay my hand on anybody because my hands also is precious to me. My hands is blessed. You understand me? Mi tún fẹ́ fi owó mi sórí ẹ̀gún. Ó ti yé mi ò sọ pé àwọn mi torí ẹ̀ a bá fẹ́ gbọ́wọ́lé ẹ you got to be careful. We learn all this. So don't let anybody deceive you because advocates of the evil ones also, the killers also, they have advocates. They have sound people who can speak grammar. In fact, these days, the group that we own one these days, wọ́n tún category, wọ́n ní, they have, um, you have to have some qualification. Kì í ṣe nípa study alone you have to have some standard before you, you, you can be accepted into their clique. You understand me? You have to. You can see. people change ṣe me by mi bá ń ṣe rí pé message they are passing to me. <laughs> But we are not, Amy. I don't care about the message people pass. What you do, we don't care about it. Do you understand? Ha. <laughs> So, they, nínú ìmùlẹ̀ yẹn, don't be deceived. And they, they are looking for people to devour. They take advantage even àwọn tó wà nínú ayé kó tó àwọn tó dìde ogun sí mi tó ti tó ba mi jà nígboro wọ́n ti wo background ẹ they look at your background they check everything about pé kò sẹ́ni tó lè gbèjà ẹ kò sẹ́ni kankan tó lè bá wa sọ̀rọ̀ lórí ẹ they waste that person and they will send people out and tell them that bọ́lọ̀ ń ṣe fẹ́ òun ni mo ṣe ń sọ fún yín pé ṣó dáa ṣé feel good for you to work and not collect money àwọn èèyàn tó ṣiṣẹ́ tó làálàá lọ́jọ́ tí wọ́n ti dáyé tí wọ́n jẹ́ ó to tó tí wọ́n jèrè yẹn ó dàbí ẹni tó ṣiṣẹ́ nínú ayé tí wọ́n sọ sálárì fún ni àbí tí wọ́n to tó bá kú tán náà wá ní òkè sálárì ẹ̀ ó to sálárì tó tọ́ ẹ̀ àmọ́ ìgbà jẹ́ sálárì bọ́ jẹ́ a fún àwọn ẹbí àbí ká fún ẹnìkan tó bá súnmọ́ tí ò tiẹ̀ ń ṣe ẹbí abara. Is a cheating Don't humble yourself into people that will finish you up. A lot to ẹni tó bá wọ ẹgbẹ́ mo dárúkọ ni. Ṣó ti yé yín bẹ́ẹ̀ yẹn? Téèyàn bá wà nínú ẹgbẹ́ ògbóni. Ó ní àwọn pásítọ̀ tó bá wà nínú ẹgbẹ́ ògbóni tí wò ó mọ̀ tó bá fi orí ẹ̀ sábẹ́ wọ́n máa fi ẹ́ dájọ́ ò ní mọ̀. Wọ́n á dẹ̀ sọ fáwọn èèyàn wípé ni. Òun la sọ fún yín pé some people carry this word of God They know the word of God. They use it, but they are not obeying the word of God. Do you understand? So, let me tell you. Bí mo ṣe jẹ́ ọmọ pastor ngba yẹn púpọ̀, mo ní a lot of pastors. Débi pé mo tún mule pé Ọlọ́run jọ̀ọ́ tí bá ti rẹ́ni pastor báyìí mama gbé wá màmá sponsor ẹ̀ lọ sáà blog lọ máa preach káàkiri churches. I do buy a lot of tickets for pastors but bí wọ́n ṣe ń wọlé ni wọ́n drop virus because that time ìmùlẹ̀ tí mo ṣe yẹn pẹ̀lú ọlọ́run mi ò wá fẹ́ mi ò béèrè mi ò ní béèrè bóyá ṣé lè yọ ti ẹni àbí ti ẹ̀kọ́ mi ò ní béèrè tí bá ti pé mákàn tí bá ti lóun pásítọ̀ tó bá ti lóun pásítọ̀ tó bá ti lóun pásítọ̀ tó bá ti lóun pásítọ̀ tó bá ti lóun pásítọ̀ ó máa ó máa rí wéè nínú ilé mi ṣá and wọ́n wá ń fi orúkọ Ọlọ́run lu jìbìtì wọ́n sì fi ń ṣe nǹkan burúkú bẹ́ẹ̀ ni èṣù dẹ̀ ni wọ́n sìn and that's why you see a lot of Christian a lot of good child of God Christian wọ́n fara gbọgbẹ gbọgbẹ wọ́n fi ara gbọfà London people that are fake who serving Satan and call it God tó wà nínú ògbóni tó wà nínú awọpa tó wà nínú ìmùlẹ̀ tó wà nínú tó wà diabolic wọ́n dẹ̀ máa sọ fún yín pé ọlọ́run nǹkan máa dán fún àwọn wọ́n dẹ̀ máa fi gbogbo ẹ̀mí àwọn ọmọ tó bá súnmọ́ wọn àti ènìyàn tó bá súnmọ́ àtàgbàlagbà àtọmọdé tó bá súnmọ́ wọn tó ń rí pólógùn wọ́n dẹ̀ máa fi ṣe fún òun náà máa béèrè fún kódà wọ́n máa náìsì sí ẹ ní múmẹ̀ tó bá náìsì ẹ wọ́n ní mọ̀ tó bá náìsì ẹ wọ́n ó lè jẹ́ pé wọ́n fẹ́ fi ẹ ṣe àjò wọ́n fẹ́ fi ẹ ṣètùtù wọn bẹ́ẹ̀ they don't get close to people they cannot use kí ni àǹfààní kí ló jẹ́ fún ènìyàn tó jẹ́ gbogbo ayé tó sọ ẹ̀mí ẹ̀nà òun gangan ni wọ́n sọ ó ṣiṣẹ́ títí títí ó wá jèrè may we cannot query God but at the same time be wise don't be I mean don't be deceived by the demonic I mean devices of the enemy don't let them brainwash you don't raise your head don't bow your head ṣé orí jẹ́ ǹsọ̀ kọ́kọ́ fún yín àwọn kan wà ní apart from àwọn ọmọ olè àtàwọn ọ̀kọ́tí people tí ó wà ní i mean àwọn ọmọ olè àwọn fraudster tó hate me there's some pastor that hate me with God they hate me with passion they put passion in it they hate me with designer of which hatred bẹ́ẹ̀ni because nígbà tí mo bá tí ì dá èèyàn mọ̀ má fi ọ̀wọ̀ fún ní moment Ọlọ́run bá fi wọ̀n mí mi máa gbé orí mi kúrò mi níjẹ́ nígbà yẹn tí mo wà ní South Africa they say people a lot of people hate me Oh, ah they hate me I know torí èmi àti èṣù àlejòjọ́ rẹ̀ láéláé àtẹni tó bá ń ṣiṣẹ́ fún ìgbédẹ̀ ni fún gbogbo wọn ṣe mọ̀ pé nísìnyí mi ò sọ tá a bá ṣe ń sọ̀rọ̀ pásọ̀ sí àwọn a máa bínú wọn ní click kí ló kàn mí ṣé mo sọ pé mo join click am náà mi ò bẹ́ gbé mi ò ṣe gbé àwo mi ò ṣe gbé àjẹ́ mi ò ṣe tìmìrì mi ò ṣe tawọ́pa mi ò ṣe mi ò ṣe gbẹ́kẹ́gbẹ́ tó máa bèrè bóyá ara lé àbọ̀mọ́ mi ìṣẹ́gbẹ́ àwọn míì these days wọn tó bá lọ darapọ̀ mọ́ wọn wọn ò ní sọ bíìlì ẹ fún ẹ létà náà máa bẹ̀rẹ̀ sí gbé bíìlì ẹ wá fún ẹ o ti gbọ́ yẹn rí wọn ò ní sọ fún ẹ pé fóònù tó gbà yìí o just example wípé two two weeks ló máa máa sanwó wọn wọ́n mọ̀ tìlọ́ ẹ kó sanwó o tó ti gbà tán ó dẹ̀ ti kọjá déètì ẹ kó return ẹ ṣé ti yé bẹ́yẹn example mo kàn sọ fún yín ni o mi sọ pé mo gba fóònù tó rí bẹ́ẹ̀ o ṣé ti yé so ní South Africa ń gbà yẹn ó ní àwọn group of pastor kan wọ́n pọ̀ nínú ṣọ́ọ̀ṣì wọ́n pe bọ̀bọ̀ yẹn bọ̀ yẹn ọmọ Ìgbò ni ẹyọ kan mo kàn fẹ́ sọ yìí o mo ti sọ story ẹ̀ rí dáadáa kódà ọlọ́pàá tí mo dárúkọ ẹ̀ tó wà Nàìjíríà tí mo sọ pé àwọn olórí burúkú tí mo sọ pé àwọn olè àwọn olè ti bí àwọn ọ̀kọ́ tìkì ọmọ tinú ayé bí tí mo ní wọ́n ṣe yàmàyàmà ẹ̀ tí understand tí mo ní wọ́n mọ̀ tí mo ní ó sọ fún mi pé tó fa kéèsì ọmọ kan tó ń confess ìyá ń jọ yìí ṣé mọ̀ kan pásọ̀ lady yẹn ọlọ́pàá yẹn ó mọ pásọ̀ tí mò ń sọ yìí náà ọmọ ìlú kan jọjọ ni wọ́n òkèrèkè òkèrèkè was twenty ṣé seven àbí twenty six nígbà tí àwa mọ yẹn tó máa tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ òde fraud ògbólógbòó fraudster ni ṣe mọ̀ pé ńgbà tó tó stay kan àwọn fraudster àwọn tó yapa sínú iṣẹ́ ọlọ́run mo wá sọ yìí mo fẹ́ sọ fún yín mo ń bọ̀ àwọn tó àwọn tó kó wá tó wá yapa sínú iṣẹ́ ọlọ́run àwọn babaláwo tí wọ́n tí wọ́n pretend pé àwọn ti born again tán rí pé à ah, yóò dà pé iṣẹ́ pásọ̀ òun ó jáwó ju iṣẹ́ babaláwo yìí lọ ó kàn máa wọ suit wàá dẹ̀ fi kọ́là sọ́nù ni wàá dẹ̀ tẹ́ láti crime àwọn bible verses ọdún àwọn yẹn wọ́n yapa wọ́n wá darapọ̀ máwọn èpò ni wọ́n wá darapọ̀ máwọn àdìkámọ̀ àti àwọn fraudster tí wọ́n bù pé iṣẹ́ fraud ọlọ́pàá máa mú ẹ jẹ́ ká darapọ̀ mọ́ pásítọ̀ tá a bá ti lè fi orúkọ ọlọ́run sí i wọ́n máa tún máa fọwọ́ ọlọ́run wọ̀wọ́ àjàjà àwọn tó bá fẹ́ràn ọlọ́run so this guy ó ní àwọn pásọ̀ púpọ̀ ní chọ́ọ̀chì ẹ̀ òkèèkè ńgbà yẹn ọmọ Ìgbò ni àwa nìkan ní Yorùbá ní chọ́ọ̀chì yẹn mo ti sọ sítórì rí tó bá ní kó lọ́ọ́ máa ṣa òkúta kó gbé pọ́ọ̀sì ẹ̀ sílẹ̀ tó máa ríran gbogbo iye tó wà lákàntì mi ló mọ̀ tí gbogbo owó tó wà lákàntì mi ló mọ̀ ẹni tó yẹ pé ó ní ọmọ ó ní gbogbo lára àwọn mẹ́bàá tó ń ṣe ń báǹkì máa wọ̀ ń bẹ̀ so Òkèrèkè wá sọ wípé nínú ṣọ́ọ̀ṣì yẹn gbà tí mi ti mọ ibẹ̀ ni mo ti rí aganjawa tangajawa wá sílé wa ṣé mo máa aganjawa bọbọ tó ń pè ní aganjawa yẹn ọmọ ló máa ń sọ̀rọ̀ èèyàn ní tí mo rí ni ilé mi ló dé sí ilé mi ó sùn sílé mi nílé létà ni mo mọ̀ pé ó máa ń bẹ́ẹ̀ fi ṣá lára inú òun náà ló jẹ́ kí n máa aganjawa yẹn á máa wò mí ó yìn ní ṣọ́ọ̀ṣì <laughs> èrò máa pọ̀ èmi wọ́n máa ní she's envy people she doesn't I don't greet people it's not everybody I will celebrate it's not everybody I put on my platform before kọ́ba lè love me kéèrò má bàa pọ̀ nbí àbí kọ́ba lè máa fi pé funny thing about these people that they believe that they have something to do with your life wọn ò ní nǹkan kan tó fẹ́ ọ̀fà ẹ̀ wọ́n tún máa dìdọ́ọ̀tì kúrò láyé ẹ̀ ni o báyìí ẹ ṣe wà báyìí tó bá sanra wọn á jẹ́ kó o rù tó bá lówó wọn á jẹ́ kó o dolòṣì láwọn kankan wọ̀ kankawo ni wọ́n mọ evil mosquito àwọn mosquito tó gbé <laughs> malaria tí ò ní kí ọ so àwọn ṣá pọ̀ nínú church ẹ̀ wọ́n pọ̀ majority àwọn tó dẹ̀ wà nínú church ẹ̀ wọ́n ní ìyàwó ẹ̀ ni wọ́n jẹ́ ọkùnrin ní ọ̀bọ̀tì ọmọ kékeré tó jẹ́ pàtì rí ẹni tó bá pupa àbí tó bá ṣe àfáàyàn ṣe máa ṣe but nǹkan tó máa fẹ́ sọ lélẹ́yìn gba tí mi tí mọ̀ mí ebi kọ́ mo mọ tẹ́lẹ̀ ọ̀bọ̀tì bàbá ọmọ mi náà ló lọ rìn ìpàdé ẹ̀ ṣó ti yẹ yín mẹ́rin ló lọ ṣe àgbákò ẹ̀ ẹ mọ̀ wọ́n máa ní kéèyàn submit fún ọkọ tó bá fẹ́ òun ló máa ń ṣe majority èmi náà mú àwọn àgbá ọlọ́run àjà àmọ̀ àgbákò mọ́ o ó ti yé yín but àwọn àgbákò yẹn tó bá ti fẹ́ gbé àgbákò wọn wá màá fi àdúrà màá fi bayé wọn jẹ́ màá dẹ̀ fi ọ̀rọ̀ ẹnu mi èmi ò ń dákẹ́ bí ẹ ṣe rárá rí mi yẹn tí máa dàbí pé mi ò kì í sọ̀rọ̀ ńgbà mi i talk mi ṣe máa ń ṣe nìyẹn mi tó bá ti fẹ́ fi ayé mi gbá table tennis i will front i will confront you that is me for you i will confront you because bíbélì gan sọ fún apolo dodo máa láyà bí kìnìún so gba tí mo ti wá discover wọn nígbà yẹn báwo kàn lè máa lọ ṣàlàlàlà o tó bá ti rìn kiri a máa ti bẹ́ẹ̀ tó tó mọ̀ gógóró a máa fọwọ́ kan orí èèyàn gbọ́n mọ wọn ṣáà mo máa ṣubú èmi ò mi ò fẹ́ kéèyàn kankan ti orí mi because i'm not a baby in the lord but you understand but àwọn tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yẹn ọdún gan tó bẹ̀rẹ̀ yẹn tó ti age, ẹ̀ yẹn gangan àwa ti ń preach adẹ̀ ti mọ̀rọ̀ ọlọ́run òun ọ̀ tí bí òun but ìwọ tí wọn ò tí ì bí ta ti mọ̀rọ̀ lọ́hùn a lè má wàá gbé jáde ká máa fi ṣe fraud mi ìfọ̀rọ̀ lọ́hùn ṣe fraud wàá máa gba orí mi wàá máa fẹ́ ṣe mí bákan máa sọ pé don't touch my head mi ò sọ bẹ́ẹ̀ fún nígbà ní bìgínì torí kò ní sọ fún ẹ kó tó touch orí yẹn but tó tún wá tó jọkọ̀ wọn á máa pe bàbá ọmọ wọn lè ní Mr. Steve we want to see you àwọn pásọ ẹ̀kọ́ wọn wá ya pàǹgbà tí gbogbo nǹkan dàrú wọn tùgbà tó wá di pé òun nìkan ló fẹ́ máa jẹ owó kọ̀ọ̀kan báyìí wọ́n ṣàtúnláṣìíríṣà kọ́ máa lè kí gbogbo wọn lè lọ dá ṣọ́ọ̀ṣì tiwọn sílẹ̀ ẹni tó wà lábẹ́ ń gbà yẹn pásọ tó ní pásọ Haruna <laughs> pásọ kí Ekeji, èkejì yẹn mẹ́rin náà ọmọ yíbò ní gbogbo àmọ́ peter Haruna ti wá ó dàbí yíbò ń sọ yíbò sọ gbogbo èdè Nàìjíríà àti gbogbo èdè àgbáyé ló sọ bọ́tó nìyẹn náà ọmọ yíbò ni so gbogbo wọn ṣá so nígbà tí wọ́n wá pèsè sí ṣọ́ọ̀ṣì yẹn ẹ mọ̀ pé mi ò sọ ibi tí o pásọ̀ yẹn ló sọ pé kí wọ́n bá ti rí òun kọ́ máa fowó sẹ́sẹ̀ òun kọ́ máa ṣe kan fóun mo ti sọ story ẹ̀ ní gígùn gan but this one I don't want to tell the story long I'm just telling you àwọn eléyìí pàtó wá ya ṣọ́ọ̀ṣì yẹn lára àwọn ṣọ́ọ̀ṣì ẹ̀ yẹn àwọn ọmọ ṣọ́ọ̀ṣì ẹ̀ yẹn àwọn pásọ̀ tó ti wà lọ́ńdọ̀ ṣe wọ́n ti wá lọ dá ṣọ́ọ̀ṣì sílẹ̀ wọ́n tún lọ wọ́n tún lọ kóyìn wá láti nàìjíríà náà wọ́n máa pè mr steve come anybody tó bá ti pe bàbá ọmọ mi báyìí á fẹ́ lọ tí òun dẹ̀ ló máa drive máa ní pé i'm not going because tó bá ti táwọn obìnrin èèyàn burúkú bá ti pè tó bá ti lọ́wọ́ lọ́rọ̀ ẹ èmi i be depressed you will know that this person is evil èmi téèyàn bá fẹ́ ṣe burúkú fún mi tí n bá ti wò kò ní pẹ́jọ́ méjì tí ma ti mọ̀ pé àwọn eléyìí mo kàn lè máa rọ́jú kí máa gbàdúrà pé a máa fagbára àdúrà bá tiwọn jẹ́ ṣe ti eyín àwa dé church àwọn àní kneel down let's pray for you ẹsẹ̀ mi ìgbà kan wájú ẹsẹ̀ mi ó dúdú báyìí ó yẹ kó dúdú ni Ma kúnlẹ̀ kúnlẹ̀ kúnlẹ̀ kúnlẹ̀ kúnlẹ̀ kúnlẹ̀ ma náà fẹ́ gbàdúrà ó ṣàdé níjọ́ yẹn ṣe mọ̀ pé bàbá ọmọ mi á ti wá wojú mi máa ní àtúmọ̀ àkúnlẹ̀ mi gbogbo èèyàn ló máa gbàdúrà fún kí ló ń ṣe wá tí wọ́n gbàdúrà àwọn tí a fẹ́ hẹ́pù wọ́n máa ní kó gbàdúrà fún wa tó bá jẹ́ pé mo sọ pé wọn ò wá ní dárúkọ pé ọmọ ni mò ń wá ń gbà yẹn tó yẹ pé mo tún fẹ́ ọmọ sí wọn ò tiẹ̀ ní sọ pé kọ́lọ́run fún ẹ lọ́mọ sí torí wọ́n fẹ́ kọ́lọ́run break ilé ẹ̀yẹn so that wọ́n lè bá yé yín jẹ́ lọ́tọ̀ọ̀tọ̀ nǹkan wá ní kò fẹ́ gbọ́wọ́ sí mi lórí níjọ́ ah bó ṣe ní pé kúlẹ̀ mú wá so fún wọn mo ní please I want to kneel down I don't respect your anointing sir I'm sorry but I respect the anything tí mo fẹ́ because kọ́ńdà pé èèyàn disobey ẹ̀ mo ní but don't touch my head ó wò mí báyìí ó ṣe ìkórè ẹ̀ bí mo ṣe ní kó má touch orí mi yẹn ó gbọ́wọ́ lórí bàbá ọmọ mi ó fẹ́ gbọ́wọ́ yẹn lórí mi ó fẹ́ gbélé gógó ọwọ́ tí mo ní mo fẹ́ yẹn mo gba owó ẹ̀ sọnù that kind of pastor ó ní church mi lè sọ level ẹ̀ lónìí o ó ní church gbogbo àwọn tí mo dákọ̀ ó ní church sí South Africa ti date wọn ò lè like mi gbogbo èrò church wọn náà ò lè like mi tọ́n bá ti sọ̀rọ̀ mi fún people many people will not like me kò ń ṣe babaláwo àti àwọn ọ̀kọ́tìkì nìkan ló máa hate wa ó ti yé yín àwọn ọ̀kọ́tìkì tó darapọ̀ mọ́ àwọn èèyàn gidi náà tó darapọ̀ mọ́ àwọn ọmọ ọlọ́run epo tó darapọ̀ mọ́ àwọn àlìkámọ̀ yẹn eh they cannot love us any moment we are preaching the truth it should be like a ẹ̀gún ni lára do you understand ṣé mo pé tó bá rí go through problem ọ̀tọ̀ nìyẹn but kéèyàn má go through problem torí pé o kàn fẹ́ ẹ empty ayé ẹ nìyẹn you want to empty this person and then every day ẹ máa sọ you want to pray o you want to pray o you want to pray for them do you understand me wàá lọ bá wọn lé ẹlòmíì àmà lọ bá wọn lé ẹlòmíì gan sọra wọn di ogun sórí àwọn business a lot of business people tó tún fọ́ọ̀lù gan kò ṣe àwọn ajẹnirun yẹn nìkan tó wà nínú ayé bírò àwọn tibẹ̀ náà àwọn náà tún máa ń position ara wọn débi pé wọ́n cause problem fún business ẹ̀ To bá cause problem fún business ẹ̀ wọ́n wá ṣe kí ni wọ́n wá máa bẹ́ẹ̀ fẹ́ wọ́n á jẹ́ wọ́n they are causing problem for you and they be telling you that they are they are they are, they are solving the problem wọ́n bá tú ẹ díẹ̀ wọ́n wà ní ẹgbẹ́ òkùnkùn wọ́n dẹ̀ sọpọ́ lọ́mọ ọlọ́run ni wọ́n let me tell you as a business person to bá ti ní ọkọ àbí tó bá ní ìyàwó join together your team original one should be your husband your wife and your children teach them also to be a good person so that you can team together a lot of people who succeed ní ayé they have a good wife and a good husband that also put them by the side tó jẹ́ pé ó support business not by money by prayer mi ò sọ pé iṣẹ́ pastor ọkùnrin àwọn original pastor wà o only God know them all and all the good pastors the people of God the servant of God tí ò wẹgbẹ́ yépàyépà tí ò wẹgbẹ́ òkùnkùn mo gbàdúrà fún ara tèmi Bọ́lá Fọláṣadé àti ẹ̀yin náà lórúkọ Jésù àwọn ò ní jẹ̀bi nínú ayé àwọn ọmọ wa ò ní forí gbé ogun àwọn ẹlẹ́mìí òkùnkùn wọn ò ní fara káṣá a ò ní sọ ìjọba ọ̀run gànà ìjọba táyé gan náà ohun rere kò ní bọ́ sọnù lọ́wọ́ wa ọ̀rọ̀ ọlọ́run kò ní dá wa lẹ́bi ọ̀rọ̀ ọlọ́run kò ní jẹ wá ní ìyà a ò ní tẹ́ a ò ní tí a ò ní ọgbọ́n ju e, a ò ní ọgbọ́n ju ejò lọ a ó tún níwà tútù bí àdàbà gẹ́gẹ́ bíbélì ṣe pàṣẹ fún wa ọ̀rọ̀ ọlọ́run yóò máa yè koro nínú ayé wa lójoojúmọ́ a ó máa jẹ nínú agbára ọlọ́run a ó máa mu nínú agbára ọlọ́run ojú ẹ̀mí wa àtọ́jú ara wa kò ní fọ́ the Lord will endow us with his gift that will be detecting all this láti máa scan wọn Oju, to máa ń scan òkùnkùn to máa rí òkùnkùn báyìí tó máa fi mọ̀ pé léyìn òkùnkùn ni ọlọ́run yóò fún gbogbo wa ojú ẹ̀mí mi àtọ́jú ara mi ọlọ́run má jò fún àti táwọn ọmọ mi àtẹ̀yìn olólùfẹ́ mi bẹ́ẹ̀ lórí kò ní í that one is another one another Igbo pastor many things many things tí mi ò fi máa ń èèyàn lè máa pọnú lẹ́nu ó lè máa pọ iná lẹ́nu kémi máa ká lòlò i don't put my head just ní abẹ́ just anybody èèyàn lè máa no lẹ́nu do you know me the meaning somebody can be vomiting can speak grammar and change things for you eh? and speak grammar tí ò sí nínú dictionary àwọn professor grammar tí wọn ò ko. Come aso, that's their own cup of tea I don't just appreciate some people because we are seeing a lot èrò máa pọ̀ eléyìí mo tún fẹ́ sọ fún yín. orí ẹni dìde olúwa you got to be careful tó bá ní dídé olúwa súnmẹ́tílé tó bá tún ẹ̀ surround aye. ẹ̀ pẹ̀lú àwọn occultic àti fake babaláwo i mean fake àfà i mean fake pastor àti fake àwọn àfà end time ti dé fún ẹ tó bá ti lè ní wọn number one they are arrogant they love money a lot of parties ló wà nínú ẹ̀jẹ̀ wọn wọ́n máa ní Auto Bola yẹn ìwọ ló ṣe bẹ̀rẹ̀ ló ṣe máa rí má ṣe máa we seen a lot okay orin yẹn ní dídé olúwa súnmẹ́tílẹ̀ àyànfẹ́ múra o ọkọ ìyàwó máa fẹ̀rẹ̀ dé nígbà tẹ́nìkan kóró dídé olúwa súnmẹ́tílẹ̀ àyànfẹ́ múra o ọkọ ìyàwó máa fẹ̀rẹ̀ dé nígbà tẹ́nìkan kóró àwọn àmì wíwá olúwa rèé ìdágìrì ogun wàhálà ìdààmú rògbòdìyàn nínú ilé gbogbo ìpọ́njú ńlá káàkiri àgbáyé ẹ̀ṣẹ̀ yóò dojú pọ̀ nílé lóko níbi mímọ́ a ó jà àwọn àyànfẹ́ níyà ọ̀ríjínà àyànfẹ́ ni o àwọn tí ò ń ṣe àyànfẹ́ tí ò ń ṣe ọ̀ríjínà wọn ò ní pọ́n wọn lójú a ó jà àwọn àyànfẹ́ níyà a wọn lójú o síbẹ̀ èyí kì í ṣe òpin ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ òpin ni dídé olúwa súnmẹ́tílé àyànfẹ́ múra o ọkọ ìyàwó ọmọ fẹ̀rẹ̀ dé nígbà tẹ́nìkan kóró àwọn wòlíì èké ti dòde gẹ́gẹ́ bí Jésù ti wí wọ́n ṣe ń tàn wọ́n jẹ gidi wọ́n ní kàn máa ṣọ funfun wá kàn máa ṣọ dúdú wá àbẹ́là méje pupa àbẹ́là méje funfun kẹṣẹ́ owó ẹyọ méje lọ́nà méje kẹ wá lọ gbé lọ sórí ìta mẹ́ta kẹ gbé lọ sábẹ́ ọ̀pẹ àtàbẹ́ ìrókò àti ankachifu funfun wọ̀nyẹn kẹwàá kí yé pa yé pa ẹtún kálẹ̀ lùyà méje àjẹ́ wípé ogun ti ṣẹ́ ọ̀rẹ́ kò má sí jésù níbẹ̀ ìgbàlà sí lọ́dọ̀ wọn sàásàlà kúrò lọ́dọ̀ wọn kó wá gba jésù lọ́ba òpin ayé ti dé tán o sàásàlà fún ẹ̀mí rẹ̀. do you know why i come out today to mention adam mo ṣe teach mo ṣe ṣe lo ogbonis as sample. somebody came under my church yesterday nígbà tí mò ń preach tí mò ń sọ̀rọ̀ ó ní do you know jesus is ogboni orí ẹni yẹn ti bàjẹ́ because nílùú Israel àbí ní Jerusalem táwọn èèyàn máa ń lọ ó ní àwọn ìpìlẹ̀ kan tó máa ń rà náà níbẹ̀ nígbà tí wọ́n máa yá wọ́n ní gbà yẹn tí Jésù jẹ́ mọ́ pé àwọn kìíní tá máa ń fi sọ́run scarf yẹn ní ìlú Canada ó ní ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n máa ń ṣe because there is always cold nígbà míì ọyẹ́ máa ń wà níbẹ̀ yẹn nígbà òtútù àwọn náà ní summer wọ́n ní winter time so when people are they are used to it So much bá ti wọṣọ so wọ́n máa tún fi sọ́run so that ó máa ń jẹ́ kí ààyè èèyàn má ṣì sílẹ̀ nígbà táwọn tó ń ṣe ẹgbẹ́ yìí tó máa ṣe wọ́n fà lọ ṣe duplicate gbogbo nǹkan tí wọ́n bá ti rí lọ́wọ́ ọmọ ọlọ́run wọ́n á láti fi tarnish original that's what we are saying the fake people are tarnishing they want to render the original useless At any business area at in the spirit realm and everything the fake ones want to terminate the appointment of the real one that is it di aṣọ kìíní wọ̀nyẹn but àwọn tó wá ń ṣe ògbóni yẹn náà wọ́n wá máa ń ṣe kìíní irú ẹ̀ náà náà máa lọ máa pa kájà wọ́n máa fi wérí wọ́n fi gbé but ní ìlú tí wọ́n ti lò ó ni wọ́n ṣe fún people are misquoting things àwọn tó ń ṣe nǹkan wọ̀nyí náà àní kó má ṣe In ní tó bá wù ni a ti fi ọ̀nà méjì síwájú ènìyàn ikú àti èyí tó bá wù ẹni kò yàn èmi yan èyí ń tèmi ìwọ lè yan ikú ẹlẹ́dàá tiẹ̀ ló ń bá fà ìwọ ló mo yan ikú àmì mo yan ìyè mi yan ikú ìwọ lè yan ikú èmi Bọ́lá Fọláṣadé mo yan ìyè èmi àtàwọn ọmọ mi mo yan ìyè a yan ìyè torí pé a a dẹ̀ gba Ọlọ́run gbọ́ those people said ẹni yẹn kó wá that platform lánàá ẹ àwọn ògbóni Jesus Christ ògbóni stop stop you know my platform wọn kì comment púpọ̀ when you come for me Because you are trying to call for me and tell me what I'm doing, you want to pull down what I'm doing. Then I will pull you down. Ben ni mo sọ. Ogun ọ̀run dẹ̀ lágbára jogun ayé lọ. Tẹ́ ẹ bá ṣe bí àbí tẹ́ ẹ mi ní kọ̀kọ̀ torí pé o jẹ́ wà nínú ẹgbẹ́ òkùnkùn kan tó wá ló fẹ́ lo agbára. Wàá kọ̀ problem fún ìlú. Ìlú tó o ti ṣe wàá kọ̀ problem fún wọn. Ogun máa jà ẹ́. Ṣó ti yé? tó bá sọ pé jẹ́jẹ́ mi mo jókòó and some people will look for trouble and i'm not me ò gbèjà Ọlọ́run but you cannot tell me that what i'm doing that is original and you call it fake for me and you fake want to be doing rivalries i don't do rival with you i don't compete with you ṣé mo pé tí wọ́n bá ń sọ̀rọ̀ Ọlọ́run àwọn tẹ́ bá gbàgbọ́ yẹn mama so. wọ́n máa sọ platform mama, tell tẹ at like. i don't tell you to listen to me But when the trouble come at time, majority of them will want me to post them. Many pastors want me to be posting them on my platform. Yes, read my lips. My platform bó ṣe small so it won't tí n bá dárúkọ pastor kogun àbí tó máa ń wà mí jà mí gbé gbà mí wọ́n because they want to be known by the president from by the minister of Canada by the some government that know because they always look for connection they always look for connection and what connection meet ta bá rí to tó yẹ make use of because a máa gbàgbọ́ pé káwọn yìí ṣàṣe dáadáa fún nínú ayé they will be looking for it and they will shut up their mouth to say the truth. do you understand ẹni yẹn pull you see a lot of things táwọn ọmọ ọlọ́run bá ṣe téèyàn bá lọ sí tó bá lọ sí Jerusalem torí bẹ́ẹ̀ mi bí ṣe wà kò dìgbà tí n bá dé Jerusalem kádùúrà mi tó bá tí n bá lọ mo lè lọ fún tourist torí nǹkan tí mo ní nílò ó wà káàkiri àgbáyé yìí ó ti yé nǹkan tí mo nílò ó wà káàkiri àgbáyé so àwọn tó dẹ̀ ń lọ náà mi ò blame wọn because a lot of people do competition because eléyìí lọ síbí eléyìí náà máa lọ síbí torí eléyìí ti gba owó tí wọ́n fi lọ sí Mecca o àwa Christian náà máa gba owó tó ń fi lọ Jerusalem that's what just cause it and everybody now disturbing the system disturbing themselves and doing competition i'm not in competition with anybody mi ní kọ̀ọ̀kan tẹ́ nìkan tó bá fún mi táwọn èèyàn bá help mi nìkan díẹ̀ best help tó lè ṣe fún mi òun náà ní káwọn èèyàn patronize mi kọ́ ra níjà lọ́wọ́ mi àwọn ọ̀dẹ̀ rà tó bá jẹ́ àdúrà ni mo lè gbà mo ti tẹ́rí mi sábẹ́ èèyàn tó pé problem wà ẹlòmíì gan tó bá tẹ́rí ẹ sábẹ́ wọn gan pàápàá lè má níṣòro the moment tó lọ sí abẹ́ ìṣòro ẹlòmíì náà bẹ̀rẹ̀ látọjọ́ tó ti lọ tẹ́rí sí ọ̀dọ̀ àwọn tí kò mọ̀ rí tí ò mọ ìpínlẹ̀ wọn tí ìṣòro dẹ̀ dé bá wọn bẹ́ẹ̀ ni mo sọ fún yín so lánàá not even preach yẹn somebody just mentioned that money. mo be àbíwèrè lélẹ̀ mo delete it straight away and I say I'm going to call out We can't do me o lè ṣe nǹkan kan fún mi torí bẹ́ẹ̀ mo fẹ́ gbàdúrà kan tó bá wà lábẹ́ ohun mi tó job jọ́ ọmọ ọlọ́run tó tọ́ o zini pe. sí ní pé ẹ lọ sóríire torí ẹ̀ ni àwọn èèyàn ṣe àwọn pásítọ̀ tó tẹ̀ jẹ́ gidi gan nàìjíríà because ẹ yọ èpò kó láàrin àlìkámọ̀ báwo ló ṣe fẹ́ jẹ èpò mo àlìkámọ̀ èpò ẹ̀gún nìyí àlìkámà jẹ́ fruits oúnjẹ to dára nǹkan tó dára o wá fẹ́ jẹ ẹ̀gbọ́n àti májèlé papọ̀ you surely die untimely you have to put some people aside you understand tó o bá dẹ̀ títí wàá original nìyẹn you have to stay on your lane so that wọn ò ní máa fi àwọn ọmọ yín lórúkọ Jésù ayé ò ní fọmọ mi ṣètùtù ayé ìdá mo wá nínú ayé mo lówó wọn kówó Nàìjíríà fún mi wọn fún mi lẹ́tọ̀ọ́ mi àbí wọn fún mi do you know what kò sí ẹni kankan tó wẹgbẹ́ òkùnkùn kankan tó máa lè fi èmi àtàwọn ọmọ mi ṣètùtù ah èwọ ni kò dẹ̀ sẹ́ni to bá sọ pé kèmi ṣiṣẹ́ kí n má gbowó àbí kí n ṣiṣẹ́ kí n má mo ṣe ó ní jẹ́ tiẹ́ is biblical because wọn ní pásọ̀ tó ń ṣépè ọmọ èṣù gbọ̀ngàn wọn máa wọn gbọ́n tọ́lọ́run ṣùgbọ́n wọn máa ń fẹ́ bìlí pé wọ́n wiser than they curb you for some things they tell you ṣé o mọ̀ pé ọmọ ọlọ́run nìwọ o ṣé o mọ̀ pé ògùdọ̀ o they will curse you wọ́n mọ̀ máa jalè wọ́n ṣépè wọ́n ṣe oríṣiríṣi wọ́n máa ní kó má ṣépè nígbà tí bẹ́ẹ̀ lè ṣépè pé say rebuke the devil he will flee from you warn to satan tani satan àwọn ọmọọṣẹ́ náà wà say yẹn mi pé ègún ni wò you have to send a curse to them you send curse to satan before he, de he depart away from you jesus christ also Oh, fi shubu bú nígbà tó ń dánwò kó di posa. ó ní ègbé for one wọn sọ pé ó ní àtikọ̀wé rẹ̀ pé do olúwa ọlọ́run rẹ wò ó fi ègbé sí èṣù obere ni ti tí àtàwọn ìkànnì ayé ju àwọn in tí wọ́n ń ṣe fún ènìyàn tí wọ́n ò fẹ́ fun ṣe fún wọn lọ ìkà tí wọ́n ń ṣe fún àwọn ènìyàn gbígbé kán fi èèyàn bú kán máa lọ́nu inbox àwọn èèyàn káàkiri láti máa ṣépè fún wọn wọ́n á dẹ̀ fẹ́ kó máa gbàdúrà fún àwọn àwọn ló ń ṣépè fún wọn o wọ́n wá wá sórí platform wọ́n fẹ́ kó gbàdúrà fún wọn wọ́n máa ní kó gbàdúrà that's why a lot of pastors also if you are not careful àjẹ́ ló máa pa elas because gbogbo yín lọ sóríire gbogbo àwọn wo ni oríire tí ẹnu máa fún àwọn àjẹ́ yẹn tó ti gbèpè ń bò mí oríire tàwọn no ẹ̀nà fun fún àwọn olórí burúkú àwọn èèyàn tó ṣèkà yẹn nítorí pé ó ti ṣèkà ń bò mí ìwọ wá ní gbogbo yín pátá lẹ́sẹ̀ oríire ń ni. the one that need to be slain has to be slain Satan need to be cancelled need to be slain every time he has to be slain when you pardon Satan Satan will strike you and the moment he strike you you are gone. Don't blame God for that. Don't bow your head for everybody. What ti yé yín Hey. So, ó gbàdúrà kan. Gbogbo one mosquito òkùnkùn. Bẹ́ẹ̀ ni. <laughs> Àwọn èèyàn ìkà tó wà nínú ayé, they are virus. Ṣé kí n sọ Do you know that that mosquito has no if you give you malaria, the, malaria doesn't have cure. Do you know that? Do you know malaria doesn't have cure? They only suppress malaria. ó gbàdúrà gbogbo malaria gbogbo mosquito òkùnkùn tó ti lé tó ti léfò sí mi lára tó ti mu ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni gbàdúrà o ṣó mọ̀ pé mosquito tó bá ti kọ́kọ́ wọnú ayé ẹ̀ báyìí mosquito yẹn á wá fa ẹ̀jẹ̀ tó bá ti fa tiẹ̀ tán á wá pàṣẹ titi sí tiẹ̀ ó ẹ̀ change agbára pààrọ̀ ara wọn nìyẹn ó fi búburú fún ìwọ ó gba rere at the moment is there ó máa spread round Ajaja, kó wá máa lọ sùn sínú AC kí ibi tí mosquito bá ti ń jẹ tó bá ti ń sùn sínú AC torí pé ara máa ń rẹ lé AC máa jẹ́ ó máa help ẹ spread omi tútù tó fi ń wẹ̀ dédé tó yẹ pé Nàìjíríà gbóná omi tútù ló máa ń lò ó máa ń malaria tó bá ti jẹ́lẹ̀ kó máa spread immediately some people are like that into your one few one mí ni àwọn kan mosquito bò wọ́n hospital kan wà ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní majority hospital tó wà lórílẹ̀-èdè nàìjíríà mosquito wa ń ati mosquito òkùnkùn ati mosquito ẹ̀mí i mean mosquito physical wọn tari ati spiritual wọn wọ́n fi wọ́n wá wọ́n má wà ń bẹ̀ o ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n bo èèyàn wọ́n sì pass virus tó bá wá pẹ̀lú àìsàn kan tó bá máa kúrò ní hospital wàá lọ pẹ̀lú àìsàn mẹ́jọ péré ọlọ́run ò ní jẹ́ ṣe tiwa bẹ́ẹ̀ ò ń gbọ́ oríṣiríṣi ìkọ́nà wọn máa sọ tó ti yé bẹ́ẹ̀ yẹn ó gbàdúrà gbogbo mosquito òkùnkùn ó lọ bá mi flit wọn dànù ètò ti léfò tó ti bà sí mi láyà bí tó ti fọwọ́ kàn mí ó lọ àfiná ó lọ flit wọn dànù ó lọ àfiná flit wọn dànù gbogbo mosquito òkùnkùn tó ti léfò sí èmi àtọmọ mi lára spiritual mosquito mò ń sọ mi ò sọ pé kó lọ máa fi àdúrà pa mosquito physically o tó bá fẹ́ pa mosquito tó wò bá sí lọ́wọ́ ẹ̀ tó o bá ní ọṣẹ àti vinegar ọṣẹ tó ń fi dishwasher àbí dishwash o lè bù sínú omi pẹ̀lú vinegar ṣó ti yé kó gbé sínú yàrá ẹ o lè ṣe lọ́nà méjì ó máa máa attract wọn ó máa jẹ́ kó máa kú ó lè máa ó lè help ẹ ó ó lè help ẹ mi ò sọ pé kó lọ máa fi àdúrà mi ní kó lọ máa fi pa physical mosquito spiritual mosquito mò ń sọ báyìí o gbogbo àwọn insect yẹn ni wọ́n ní spiritual meaning o tó bá lálàrí sójà àǹtì àwọn sójà àwọn ọlọ́pàá ẹ̀wọ̀n oríṣiríṣi nǹkan ló jẹ́ bẹ́ẹ̀ o ó gbàdúrà gbogbo àwọn tó dàbí mosquito lórí ayé mi spiritual mosquito lórí ọ̀rọ̀ mi lórí ẹ̀jẹ̀ mi lórí ẹ̀jẹ̀ ọmọ mi ó ti yé torí ẹ̀jẹ̀ ni mosquito máa ń ta sí ò ń gbọ́ ẹ̀jẹ̀ ló bá tó bá ti lè wọlé tó fi ẹnu ẹ̀tínrín ẹnu burúkú yẹn ẹnu ìṣó yẹn tó bá ti lè pàṣẹ báyìí you know what next ó fẹ́ draw ni sírí yìí inú ẹ̀ ó máa draw ẹ̀jẹ̀ tó bá ti ṣe àmàdé apáàsì tiẹ̀ pọ́ìsì apáàsì sí so mosquito yẹn tó bá rí nígbà mìíràn ó mì ní àwọn descender òkùnkùn lórí àwọn ọmọ torí your blood your children are your blood ń gbọ́ to tó bá case, kéèsì lórí ọmọ lọ́wọ́lọ́wọ́ báyìí gbàdúrà o spiritual mosquito Ah, gbogbo ẹni tó bá ń pè ìṣẹ̀dá mi fún ibi even mosquito ni wọ́n ẹni bá ń tọ káńtò ń pe iṣẹ́ òkùnkùn mi bó ṣe iṣẹ́ babaláwo bó jẹ́ iṣẹ́ Alafa, bó jẹ́ ti wòlé èké bó ti seven book of Moses gbogbo ẹni tó ń sa iṣẹ́ ibi lórí mi Lori àwọn ọmọ mi ó la fi náà flit wọn dànù ó la fi náà pa wọn gbogbo spiritual mosquito lórí ayé mi àti àwọn àtàwọn olólùfẹ́ mi ó la fi náà pa wọn dànù iná ọlọ́run ma jó gbogbo wọn dànù iná ọlọ́run máa jó wọn dànù spray o spiritual mosquito lórílẹ̀-èdè wa mi ò sọ physical wọn yẹn o kí ni mo kí mosquito máa mú wá is a virus the Lord reveal to me kì í ṣe ẹnìkan lọ́lọ́run máa ń reveal fún mi o but whatever you need to pray about that's what I used to mention on my platform and I didn't I don't need to call names do you understand àwọn ẹlòmíì máa sọ pé wọ́n rí a lot of ìran but Ọlọ́run tó bá ti ń gbàdúrà the Lord will be giving you places you need to pray about. Some issue you need to tackle. That is one thing secret about prayer life and a prayer devoted Christian or Muslim. Some issue that actually or call it that, is some problem to toward towards Shibugogo. To wá fara wọn because at times we neglect it we don't see it you understand me we don't actually see it that's why wọ́n wá wà numerous wọ́n wá wọ́n wá pọ̀ wọ́n wá wà multitude of them wọ́n wá bẹ̀rẹ̀ manifest but when you actually see some problem then you can calculate. When you bow your head to the money people, they will pay you when you do good to them. They will pay you back with evil. And let me tell you, some big bugons, do you know what they call bugons? The big ones nínú ayé ìdá nípò míì àti nípò mìíràn ṣàṣà nínú wọn ni ò kì í ṣètùtù ayé. Torí bẹ́ẹ̀ o gbúdọ̀ mọ ibi tí o máa tẹ́rì ẹ̀ We don't want to you enemies. Wọn ò kì Follow fólò títọ́ nínú àjọ àwọn òpùrọ̀. They won't love the good ones among the wicked ones. Amos 3:3 Can two work together except they are in agreement? Kí bashipo ìbáṣepọ̀ owó ní ni àti ìmọ́lẹ̀ ní Some people hate you, you feeling bother. Àwa yóò bother. you ti bá àwa ṣọ̀tẹ̀ ti ti ti àwọn ẹni bí. Wọ́n ń gbẹ àwa èmi fúnra mi ọmọ aláàfin tó jẹ́ pé aṣọ̀tẹ̀márò àti di aláṣejù wọnú òkun pupa that's my daddy my God on the last day, if they are giving your problem, they are giving you problem. Now, serious one. They want to make it a last day for you. Do you know the meaning? When they are saying on the last day, they're going to be a difficulties, they're going to be a trouble, tribulation, kiniko kiniko, pestilence, you know. They want to make it a last day for you when that thing, people around you giving you such thing. Let me read for you second timothy yẹn náà la ṣe wa chapter three only verse verse one Only, but on the mm, understand this that in the last day days will come time of difficulties if you don't want to die you don't want that your business to die at that time that they are giving the business trouble you got to speak out so that they will not make it a last day for you on that business If they are giving you trouble, they are trying to shock you, you got to speak out for you, for them not to make it a lazim for you. Like what I did yesterday, some people are, ah, ẹ kú ipò o, eh, you can there's no, kò sí, mi ò, mi, sórí bí mi ò I want God to design me the way he want to design me. I want to I have a vision, and there's something I always come into the hands of God. You don't know my prayer point, and you don't know what God has for me. I don't want you to redirect my life because you are not my savior. So that's why at times I speak to God and I speak out. Don't do this to me. I don't like it. I will like whatever I choose to like. You cannot dictate for me. Don't be a dictator. You are not my mother. My mother cannot even dictate for me. You are not my husband. My husband can dictate for me. Because I will agree to work with him. And on the dictating, you're not going to be editable. We are going to reason together on that issue. But you are nobody. You poke nose to the affair of my life, and you have nothing to give me. Just that I preached before that. People who tested you, they will not torment you. But some people call torments a test. People who test me, who test you, they should be, they can be somebody that actually wants to have relationship with you. But after some time, they will stop it. And when they stop it, they give you the surprise they want to. But when somebody testing, testing you, I mean tormenting you and call it test, is from the pit of hell. And a part, part of people who have sinned, that demon, the perilous time have sinned, to come and hand you. Do you want to hand now? I refuse to hand now. My children will not be hand now. Do you want your situation to be hand? now? No! So, when difficulties is many, they actually what they are doing, and people are behind. Let me tell you, difficulties, all these difficulties we are talking about, is people. It's not, you see, devil is in somebody. God is in somebody. Part of devil kò ní fún ní gbogbo ara ẹ̀ tán torí God is big but part of God is in you do you understand so the demon in people then we will give him difficulties they are the one practicing it tàbá tí wọ́n bá parí lè wọn ẹja tún fún lélẹ̀ anybody turning themselves to difficulties for me ó wá ku àdúrà méjì tá máa gbà ń sìn anybody turning themselves to difficulties for me tormenting me and calling it testy Father, destroy them. Torment them till they die. Torment them with every trouble. Anybody tormenting me, tormenting my children, tormenting my husband, I'm not yet married, tormenting my business, tormenting my progress, tormenting whatever I do, Oh Lord, torment them till they die. I, Bola Folashade, mention your name. I refuse to be tormented. When I was shouting, please help me, oh, they want to destroy my business, oh, and the people they are sending from one place to the other just to destroy the business. Because they and that time they, somebody was telling me eh, we want her to be selling rice pé o máa kiri rice last ni kì í ṣe mi o ẹni yẹn sì kò rí rice kiri mo dẹ̀ sọ bí ọmọ ọlọ́run àti ikọ̀ elédùnmarè ẹnikẹ́ni tó jókòó sí kọ̀rọ̀ yàrá àbí ibikíbi tó ń dábàá òkùnkùn lórí mi <laughs> gbogbo ibi tó ti bèrè yẹn lórí orúkọ tèmi olùwàjò dà lórí ayé ẹ̀ tọmọtọmọ ẹ̀ olùwàjò dà lórí ayé ẹ̀ kó dà lórí ìṣògo ẹ̀ bẹ́ẹ̀ lórí kò yí padà pray it for yourself gbogbo ẹni tó jókòó sínú yàrá òkùnkùn ẹ̀ ìbàjẹ́ tó lẹ́nu tó bá ti ń robi sí ẹ tó ṣàǹdà ẹ̀ láàmú ibi kò dìgbà tó bá wọnú ìgbìlẹ̀ àbí tó bá pè pàdé yẹn tán kò gbo èrè síbẹ̀ tán ní ilé agbára wọn nìyẹn níbi tán bá ti jókòó sí tó bá jẹ́ Facebook náà ni wọ́n ti wà tán ti sọ àwọn ti sábà stock fún ẹ you understand pray that God should destroy them there torí bẹ́ẹ̀ ẹlòmíì ibi tó ti ń ṣe bí yẹn ibẹ̀ náà nìdájọ́ máa ti dé bá gbogbo ẹni tó kọ jókòó sí ilé òkùnkùn ẹ̀ tó máa ń robi tó sì máa ń dàbá òkùnkùn lórí èmi Bọ́lá Fọláṣadé àti àwọn ọmọ tí Ọlọ́run fún mi àti àwọn olólùfẹ́ mi Ọlọ́run mo gbàdúrà fún àwọn ẹ̀dá bẹ̀ <laughs> Olúwa tọ̀mẹ́ǹtì wọn títí dọjọ́ ikú bá mi gbé àìsàn ńlá kó bá mi dàálù wọn ní agbádá. Mm-hmm. mm hmm, hmm. ẹ má bínú ṣe rí pé gùn we are moved by yìí ṣe pé torí pé ṣe mọ̀ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò tó bá tẹ́ pé rò pọ̀ mí bá jù a lè má lè a lè má pẹ̀ tó yìí when the spirit of God is leading we don't move by the crowd we don't move by what we see we move by the word of God I'm not here to please you ẹni tó bá sọ wípé let me tell you ògo ògo ń má jẹ́ kẹ́nikẹ́ni jẹ́ kó ṣiṣẹ́ kó má gbowó it's a cheating sórí bíbélì jẹ́ kó sọ nǹkan kan àti ẹ̀ gbúdọ̀ jẹ́ kó ogún ara ènìyàn gbẹ kó tó di pé wọ́n san ìtọ́ rẹ̀ fún tó bá ṣiṣẹ́ so ìyẹn ní pé o gbúdọ̀ dààmú ènìyàn kó jẹ́ wo tó bá dààmú ẹ̀ wàá develop sickness oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ Jèhófà lára mi ọ̀pọ̀lọpọ̀ olùwòsàn ayérayé ọpẹ́lọpẹ́ Ọlọ́run tó gba àgọ́ ara mi tó fi ṣe ibùgbé ó wà gba ilé ṣe mọ̀ pé second Timothy yẹn three verse one yẹn ó ní but understand this this that in the last day there will be a time of difficulties tó bá ti dàgbà tó darúgbó on the last day o ti ń súnmọ́ tó dàgbà tó ti darúgbó ni o normally apá ò ní dàbí apá bí o ṣe ń wà nígbà tó wà twenty ìwọ tó ti wọ eighty àbí seventy five àbí ninety years ṣó ti yé difficulties yẹn is talking about also that okay so if you are still young and people are giving you difficult difficult difficult difficult difficult making life difficult for you <laughs> pray it again this way anybody making life difficult for me unbearable fada lọ olúwa sọ ayé ìdí ọ̀run àpáàdé fún olúwa sọ sínú náà ọ̀run àpáàdé nínú nígbà tó wà nínú ayé those who are making life difficult for me and my children ọlọ́run tó dá ayé àti ọ̀run God turn this world to a, a fire to fire a lake of fire for them olúwa torment wọn pẹ̀lú náà ọ̀run àpáàdé nínú ayé yìí olọ́jọ́ jóná kú gbogbo ẹni tó sọ ó wà ní ọ̀dọ́ wọ́n fẹ́ kó wà ní ọ̀dọ́ wọ́n fẹ́ kó darúgbó wọ́n fẹ́ dọ̀tí ayé ẹ̀ débi pé wọ́n á fi gbogbo ẹ̀gàn oríṣiríṣi sí ẹ lára wọ́n fẹ́ kó o máa lo ayé ẹ̀ bí ẹni tó ti pé hundred nígbà tó o sì wà ní twenties ṣótiyé wọ́n tọ́jú ẹ kó o ba darúgbó ọ̀sán gangan are you getting me? wọ́n dà ẹ́ láàmú wọ́n ń fi nǹkan wọ́n jẹ́ kí difficulties wà fún ẹ kó o bá lè máa fi kó o bá lè máa kó o bá lè tẹríba fún nonsense and idiot things i mean àwọn useless things olúwa gbogbo ẹnikẹ́ni tó make life difficult fún mi tó make life difficult fún àwọn ọmọ mi tó make life difficult fún ọkọ mi tó o bá ti gbàdúrà tó ò tí ì lọ́kọ gbà á tó ò tí ì níyàwó lè gbà á fún ìyàwó rẹ̀ tó ìyà tó bá dìgbà yẹn ò ń gbọ́ tó make life difficult tó sọ̀rọ̀ ẹ̀ di perilous time fún mi olúwa sọ sínú náà pàdì nígbà tó wà láyé ẹni tó lòun máa ń pa àwọn ènìyàn kóun lè wà láyé ọlọ́run bá mi sọ sínú náà wọn àpáàdì olúwa jẹ́ kí omi rẹ̀ máa jóná olúwa jẹ́ kí ẹ̀jẹ̀ máa jóná nínú ayé yìí o olúwa jẹ́ kí ara ẹ̀ kó jóná nínú ayé yìí o olúwa o olúwa jẹ́ kí gbogbo nǹkan nílẹ̀ kó máa jóná nígbà tó wà nínú ayé yìí gbogbo ẹni tó sọ rẹ̀ tó sọ di ogun fún mi tó sọ rẹ̀ di difficulties fún owó mi tó sọ rẹ̀ di difficulties fún ọmọ mi tó sọ rẹ̀ di difficulties fún ògo mi fún ìpè mi fún platform mi olúwa o olúwa jó oníná nígbà tó wà láyé olúwa dá iná sun nígbà tó wà láyé olúwa jó jóná nígbà bó tẹ̀jẹ̀ pé ó rìn bó tẹ̀jẹ̀ pé ó jọra rẹ̀ lójú pé gbogbo nǹkan tó ń nílò òun ní gbogbo nǹkan tó bá fẹ́ lòun ní olúwa jó jóná olúwa sọ sínú iná ẹ̀mẹ́ olúwa sọ sínú iná ara olúwa jó jóná sọ gbogbo ẹni tó dààmú ayé mi gbogbo ẹni tó dààmú àwọn ọmọ mi gbogbo ẹni tó fọmọ dààmú mi gbogbo ẹni tó dààmú òwò mi gbogbo ẹni tó dààmú ògo mi ẹni tó dààmú kàríà mi ẹni tó dààmú ètò ayé mi ó lọ bá mi jù sínú náà máa pàdé nígbà tó wà láyé pray it o hmm. now i'm a pray lay this one is going to be a general prayer okay. Let's go to the book of Matthew, I mean Luke chapter 21, verse 26. 36. Luke chapter 21, verse 26. But stay awake at all time. Pray, open, I mean, open and pray in you. Open your eyes and pray. Mm. But stay awake. Wọ́n ní kó má sùn lóru o. Wọ́n Okay? Stay awake ìyẹn me pé open your eyes lájú ẹ open your eyes <laughs> don't be ignorant but stay awake at all time praying that you may have strength to escape you know what you need to escape them and that you need to pray and you need to all these things to escape all these things that all those trouble all those tire all those gbogbo wey ènìyàn burúkú tó ní ìwà burúkú òṣìwọ̀n yẹn you need to escape them if people don't escape iṣẹ́ mi pé mo ti they want to end you ni all these things that are going to take place you see they are going to take place and to stand before the Son of Man stay awake through day day. bọ̀ lẹ́yìn tí trial yẹn bá ti tó bá ti lọ ògo gbúdọ̀ ṣe kí ni torí ẹ̀ you must not be tormented throughout of your life anybody tó bá ti sọ pé every time like àwọn èèyàn tí mo máa ń sọ̀rọ̀ wọn all the time nísìn tí màá ní tó bá ti jẹ́ olóyìn máa dárúkọ wọn lórí ibùkún olóṣù kìnìkan kìnìkan wọn lè tọ́jú pé òkè wọn sọ pé òkè gbà á ti compensate ẹ̀ mi ní right láti sọ̀rọ̀ wọn mọ́ but tí wọn bá ti compensate kò sí problem. okay now stay awake ṣe mi pé téèyàn bá stay awake kò ń ṣe pé bí a kò má sùn lóru o because some people náà tó bá sọ pé àwọn ibi tó sọ pé ìṣòro ó dára nìyẹn stay awake wọn ò ní kó má sùn lóru rárá mọ́ o tó bá sùn lóru tó dẹ̀ sùn lọ́sàn-án ìwọ ló mọ̀ kò sí bí ẹni tí ò bá ti sùn rárá tí ò ṣe lè sick because you are over working your heart you have to be working too much and then it cause what it can lead to anything all right and your blood pressure everything will be up okay it down so Thomas sọ pé stay awake it doesn't mean you should not sleep at all but be, be vigilant Lujebe. be wise pray be sensitive I mean sensitive. Design spirit. Alright? Don't be carried away by fake people and fake love. Open your eyes, stay awake. So that all this, apart from prayer, we also help you to escape danger. The moment you sense, you'll be able to sense evil on time before they carry on the operation. Then you escape them. But if you don't sense them, you don't know them, they are dangerous for you. Once again, before we pray this one, oh God. Expose the danger around me the wicked around me the evil around me o Lord expose them all the evil in our nation once again o Lord expose them all the evil in our nation o Lord expose them all the evil in our nation o Lord expose them every evil around me and my children around our nation around our people o Lord expose them in Jesus name we pray amen five o'clock láwa o mi ò sọ pé ẹni tó bá fẹ́ lọ bí iṣẹ́ ó ti yé bẹ́ẹ̀ oníkàlùkù pẹ̀lú schedule ẹ̀ pẹ̀lú schedule ẹ̀ alright. Now let's go to the book of Revelation. Revelation chapter three verse twenty. Here I am. I stand at the door I stand at the door knocking. If anyone hear me, hear my voice, and open the door, I will come in, in and I will come in, in and eat with that person, and they with with me. They will, I will eat with them, they will eat with me. Now, is talking about, this one is talking about simple mean relationship. All right? It's mean relationship. I will dine and wine with them. So when people say they have a dream, they dine and wine with Jesus, is possible because it's biblical. All right? You see, and you know what? The prayer we are going to pray, we are going to use this play to pray. That Revelation chapter 3, verse 20. He said, Hear me. Here I am. Here I am. I stand at the door and knocking. If anyone hear my voice and open the door, I will come in and I will eat with that person and they with with me and they with me. They also they will eat with me. It shows the prayer is this. Oh Lord, make space for yourself in my life, in my nation, in my children's life, in my surrounding, wherever, in my business. Tell God to make space for himself in whatever you do. When you are doing bad thing, you are doing corruption, you are embezzling, you are killing, you are terrorizing, you are still. I mean, you are stealing, you are doing bad things. He cannot have space in those spaces. He hates sins. He loves people who commit them before, no current situation of sinner. He the heaven also rejoice over the people who repent from their sin. Oh Lord, make space for me, for yourself, not for me, for yourself in my life. Make space, oh Lord, for yourself in our nation. <laughs> God is knocking. It's helpful for me. Allow me. Forget those perennial things that can destroy those arrogance, arrogancy, and this. I mean, those. I mean, you know, forget about mobo. Only open the door. So, three, Revelation chapter three, verse twenty. Let me go to the other one. So, he said, open for me now. Open for me. I want to come into your life. I want to dine and wine with you. There is no place that God step into. In the presence of God, he said, there is a fullness of joy. Come here, I want to come into your life. Allow him to come into your relationship. Allow God to come into your country. Allow God to come into your into your throne, into the throne of that your country. Allow God to come in, into your finance. Allow God to come into your business. Allow God to come into your children's life. Allow God to come in. If other thing come in, they will give you another thing. But if you go coming, He's going to give you things that you needed in that olúwa fi àyè gba ara rẹ̀ nínú ayé mi lord allow yourself create space for yourself despite god created everything despite god owns everything despite created people that created yes but still yet people shock him people don't want to have space they don't want to give him space they don't want him to be available in their surrounding Lord, make space for yourself in my life. Make space for yourself in our nation. Make space for yourself, oh Lord, in my business. Oh Lord, make space for yourself in our education, in everything. If you have space, if God has space in your life, you are lucky. So if you say, oh, a lot of people now are going to work. If you are going to work, it's because you are alive. It's good to work. Bible said, work without, faith without work is dead. That I work. Even me, when I preach, I worked out to, I have to work to get money, how to do something. So don't forget, I'm preaching to you today, and I'm not, um, I preach gospel evangelist ni mi. Ó ti yé mi, ò kì í ṣe So evangelists, they have wọ́n ní ẹgbàá They go round, they don't actually care about me. they care for it, but they preach the truth gospel. Okay? okay. kì í ṣe olùṣọ́ àgùntàn. Tọ́ máa tọ́ wọn ní kó máa ṣọ́ àgùntàn. Wọ́n kàn máa gbọ́ pa kan sólùṣọ́ àgùntàn lọ́wọ́ wọ́n máa bẹ̀rẹ̀ sí ní dàbí they follow the àgùntàn like àgùntàn also the àgùntàn some are foolish some are stubborn some are even no àgùntàn they are good so but i'm a lazy evangelist all right ladies evangelist Bola Folashade ni mi ní àkókò yìí i'm also a business woman so if you want to buy car you call me all right i am a business woman i do my i do this work and i also do what i do iṣẹ́ tí mo máa fi rí owó ṣòtì yé so when I come to this place you know nobody have ever paid tithe to me I never request for it I never request for any offering I just do it because I am led to do it and also it's my also part of my calling I have a lot of I'm not saying it's greater than other, but I have a lot of little, little gifts. Don't let me call it big. Everybody is sọ pé tó bá which I feel one and why you òjèlè lọ at the end ó máa wà lẹ́yìn i'm not mi ò du ipò ayé pẹ̀lú ẹnikẹ́ni but i want to do whatever god sent me to do and how for me to also triumph over it and have victory over it and whatever i do i also has to be reward and when god want to reward me and also reward by you know by people also nobody my life will not be cut short okay so god make way for yourself in our nation in my life o lord make way A lot of people don't make way for God. There's no way for God in their home. Everything will not make way for yourself. You cannot make it for yourself. Like, I want to make way for God. I want to make way for God. I want to make way for God. Where are we to make way for God? Just God, make way for yourself in my life. Lord, make way for yourself in my children's life. Make way for yourself in our nation. Lord, rule over our nation, our throne, the throne of our nation. Father, take total control. Thank you, Father, because you answer prayer. We worship you, Lord, because you are God. In Jesus' name we pray. We are going now. I pray that this will not be our hand. We shall be coming again and do the will and do your work and also work for ourselves, for us to survive. Thank you, Daddy. We worship you. We appreciate you so much. For in Jesus' powerful name we pray. Amen. ọlọ́run àwọn virtue ti jáde lord replenish me lord empower me lord reload me lord have mercy upon me in the name of jesus those people who want to <laughs> there's some, a lot of things they are showing us every day to tell us that some people are superior than us no i don't care but i know the, what you are calling me ọlọ́run ẹ̀ ṣe olùgbàlà ẹ̀ ṣe ayérayé ṣe gan ni thank you daddy olúwa ṣe lord replenish me lord reload me agbára tí ò ṣe fi wọlẹ̀ kò ṣe yájú sí kò ṣe pa olúwa gbé wọ̀ mí àwọn káńkáwọ̀ àwọn dìbọ̀rà àwọn ẹ̀fọn òkùnkùn bá ṣe ti gbà fáwọn èèyàn má jọ ń balẹ̀ ayé mi má jọ ń balẹ̀ tọmọ mi má jọ ń jẹ wá o inú wa yóò dùn inú mi yóò dùn inú ọmọ mi yóò dùn ọkàn yóò balẹ̀ àwọn èrè wọ́ọ̀dì nínú ayé yìí heaven on earth òun lèmi fẹ́ rí o bẹ́ẹ̀ ni heaven on earth ikú ò tọ́ sí mi báyìí mi ò sì ní kú lọ́mọdé mi ò níwọ̀n sì ní fi kú lọ̀ mí ikú ò ní pa mí àrùn ò ní ṣe mí iṣẹ́ tí mò ń ṣe yìí I will live to continue the goodness the work in Jesus name amen ọ̀fẹ́ ni lórí Facebook wa yìí o àgbà tithes we don't collect offering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 in Jesus' name. As mountains surrounded Jerusalem, O God Almighty, please, Lord, surround my life, surround my children's life, my people's life, our nation, with good people, the people that have destiny, both now and forevermore, and with people with hosts of heaven, with the flame sword of fire in the hand, both now and forevermore. Amen. Once again, Daddy, any man or woman, any evil pastor praying against my life, Father Lord, Lord reject them Anoint your ring olùwàjò gbẹdànù babaláwo tó bá gbàdúrà toba sí ayé mi àbí àwọn oníṣẹ̀ṣe òkùnkùn kankan Toma bá gbàdúrà àbí tó bá ṣiṣẹ́ kankan lòdì sí ayé tèmi àtàwọn ọmọ mi olúwa jẹ́ kí ogun jà wọ́n olúwa fogun jà wọ́n olúwa jẹ́ kí wọ́n má mọ ìsinmi mọ́ gbogbo ẹnikẹ́ni tó bá pẹ́ ẹni àfa ìkà kankan àwọn àfa iná kankan tó bá ṣe iṣẹ́ búburú kan lòdì sí ayé Olúwa jẹ́ kógun jà Olúwa àṣírí wọn fi wọ́n ṣe ẹ̀sín ayérayé slay them fìyà gbogbo àwọn ẹ̀dá bẹ́ẹ̀ fojú wọn gbolẹ̀ bẹ́ẹ̀ gbogbo máa lórí o in Jesus name once again amen hallelujah méje hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amen amen ìyìnbó fún Jésù Ọlọ́run ẹ ṣé gan ni so our watchword for this year on this platform is right. I will rise and shine for my light that's come. Isaiah 60 verse 1. Bola Fola Shade. Mention your name. Together with my daughter, my children, my people all over the world, those who love me. We shall rise and shine for our light Go. Bye for now. Good morning. almost two hours. I started, yes, 45, almost two hours. Tó bá di seven five minutes, it's in my quick two hours. Wow, long time. Oga. So, when when people are much, you talk. When they are not much, you flow to two hours. Two hours on the message that they were not even up to. She had say up to 22 out of this platform, um, of this chat, No. And do you know why? Should I tell you the truth? Reason why people don't come on this platform? Because bóyá want to repay. rí pé wọ́n tún bóyá wọ́n ti monetize ẹ o àbí nǹkan kan so they don't want to come so that they will not hard your progress. You understand? ah! <laughs> Oh God, thank you, Father. Lord, I worship you. Lord, I give you praise. Lord, I give you honor. Lord, I give you adoration dúpẹ́pẹ́ dàbí ènìyàn ọlọ́run alágbára ọba tó tó tó tó fún àríra àlá alápá jábíjábí ìkọ̀ǹkan fáráò mẹ́yà dúdà ògòdílé jésì ẹlẹ́dàmì ẹ̀ṣẹ́ o yìí ah! ṣe jésì ayé yìí àwọn olóògbò ni nínú nà ọlọ́run ẹ̀ṣẹ́ <laughs> ẹ̀ṣẹ́ gan ni ọlọ́run wa ọlọ́run tí ẹnikẹ́ni ò bí tí ò sì bí tó jẹ́ pé gbogbo ènìyàn ló ní tí ẹnikẹ́ni ò lè sọ pé mi nìkan ni mo ní lábẹ́ẹ̀sì o ọlọ́run ẹ̀ṣẹ́ tí ò kì í ṣe tí ò kì í ṣòjóró ẹ ṣe gan ni thank you lord bye for now <laughs> ah don't forget Auto Bola lórúkọ mi náà ní business ẹ pè mí lórí Auto Bola yẹn náà àti lórí Auto Success Ola so i have business you know car ò ní regret any kind of car tó bá ti ní Canada nílọ́ọ̀sì nìkan ni wọ́n ní bíbá àtàwọn wọ́n ní Prado wọ́n ní Land Cruiser you don't have those cars Yeah, but they have lasers and other things, to Toyota.